In my dreams with only that statement. She said she will knock me if I will have patience. I won't even touch if she was stuck naked. Yeah, I was in shock. How come you're not talking right? See, I can't give you something light. When we spoke on the phone, you were sounding nice. I'm in hot pepper soup of the catfish type. I did weave, I did dojo oh, when I see trap. You want something light, but you order six wraps, order meat pie, order pizza, and you still pack take away for your sister. And your eyes on the plate of the next guy. One liter coke, please. I don't like the pet size. You don't have spark. Oh, yeah, please help me get rice loaded. too much, or you add French fries. She said, Give me something light. Give me something light. Give me something light. I'm not really hungry. Something light. She said, Give me something light. She wants something light. She said, Give me something light. She wants something light. I want to be going home. Oh, I will not sleep here. Can you give me something light for Tiff here? Not even thanks for coming. You are. Woke up this morning, giving him thanks. Had so much going on that he took away. Without a doubt, I can't help but say, You've been my rock just when I gave up. I'm nothing but grateful. You've been so good, yeah. yeah. There's nothing that I can say. Even when that now home. Healthy, strong, independent, I'm just saying yo. will never forsake you. His promises last forever. Blessings on blessings. 101.9 FM. Invigorating. four minutes past 4 p.m. on Fresh 105.9 FM. A very good evening and welcome to today's edition of Girl Chats. It's a Tuesday, so you know my ladies are in the building. And today, as we do, we're going to be discussing matters arising. But before we get into that, let me give you a rundown of things to anticipate for today, Tuesday, 12th of April, 2022. The first thing we're going to start with, of course, is Girl Chat with my ladies um, at 5 p.m. Stay tuned for Let's Talk About It with Sir uh, Yinka Ayefele and Eniton Gumbami Dili. And together they'll talk about it from 5 p.m. till 7 p.m. At 7 p.m., stay informed with the national news, first in English and the translation in Yoruba language commences right after. At 7.30, I am back with you on tonight's edition of The Other News, where together we'll see what's trending in the newspapers, home and away. And we'll do that from 7.30 till 9 p.m., at which point I hand over to Faisal Oluwakemi for today's edition of Health Focus. So you want to stay tuned for that. But for now, let's get back to the music. In a short while, I'll introduce my ladies. So please do not go anywhere. Don't touch that dial. Keep it on fresh 105.9 FM. Roadshow. Roadshow with Captain Raleigh. When I wake up in the morning, I need something to help me start my day. my brain to grow. It helps me to be smart. Oh. wo lẹ̀ ń ṣe? Mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè Peak four five six. Oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè Peak four five six kẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní àlékún DHA, èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé. Bákan náà ló tún ní káṣíọ̀mù, fítámìn D àti onígá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. Mo fẹ́ràn ẹ̀. Màá bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè Peak four five six tó ní àlékún DHA, èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó o sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. Vivo Sun. ni ṣáà fọwọ́ pọmọ rẹ lára gbogbo gbà. Hmm, ọ̀rẹ́ mi ṣé ò rárọ ọmọ mi ni ṣé ò rántí wípé gbogbo ara ló sún tẹ́lẹ̀ torí ìlédìí àtòoru ṣùgbọ́n látìgbà tí mo ti ṣàwárí baby tributan lára ọmọ mi ti ń jọ̀lọ̀ bẹ́ẹ̀ ló ń dán kò sì sóhun tó ń jára sísú tabóoru mọ́. mo rántí lóòótọ́ ni ẹ túbọ̀ ṣàlàyé nípa baby tributan fún mi. apilẹ̀ṣẹ̀ baby tributan gẹ́gẹ́ bí àkọ́ṣe òògùn fún àwọn ọmọdé tó jọ̀lọ̀ fún ìdáàbòbò àti láti gbógun ti ara sísú látàrí lílo ìlédìí tàbóoru lo baby tributan lónìí kò sì ṣàwárí àṣírí àwọn ọmọdé tó jọ̀lọ̀ baby tributan ní èròjà clotrimazole àti istamol nínú rẹ̀ ẹ rí i dájú wípé ẹ̀ka ìwé pélébé tó wà nínú pálí tributan ní gbogbo ìgbà tributan iléeṣẹ́ fifteen healthcare plc ló ń ṣe é. honey wá ti máa gbọ́ another festival of awoof is around the corner. Here we go again. Say what? Come on, darling. April Fool don't pass. Calm down, honey. I've got good news for you. Easter is here, and it's time for us to spend less and get more on food, drinks, and cooking items with Foodco Easter Awu. Buy more, pay less in Foodco Easter Awu. Check out our unbelievable lead offer: a rice combo of 25 kg Big Bull rice, 1.4 liter power oil, a pack of Coca-Cola 50 cl, all for just 18,299 naira 99 kobo. Wow! Can I hear? that again? A rice combo of 25 kg Big Bull rice, 1.4 liter power oil, a pack of Coca Cola 50 cl, all for 18,299 naira 99 kobo. There are other amazing discounts on food, drinks, and all you need to have a rollicking Easter experience. Foodco Easter Awoof runs from 13th April to 19th April 2022. Offer valid while stock lasts. Terms and conditions apply. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. Fresh 105.9 FM. Invigorating. minutes past 4 p.m. on Fresh 105.9 FM. It's a Tuesday on Girl Chat, and my ladies are in the building. I'm starting from my left. I've got Mary Gift Sunday in the building. What's going on? Good evening, Captain. Nice to have you here. Olamide Ogunleye is here as well. Olamide, what's going on? Welcome. Everything, man. Good evening, man. Good evening to you too. <laughs> um, Temi's in the building. Temi, good evening. What's going on? Good evening, ma'am. Yes, Shola Filani, good evening. What's up with you? Yeah, very much. I'm fine. Nice good to evening. have you guys in the building as always on Tuesdays. I'm super excited. Unfortunately, we don't have our full time because it's Ramadan, so we're going to be here till about 4:30, and I want us to make this count. Um, there's been a lot of talk of violence and domestic violence and general violence against women in recent times, and when the news about the Ikweme singer Osinachi broke, it's it stirred up a lot of controversy. People have different opinions about why she found herself in the situation that she found herself in, and what are the remedies for women that might be, might, that might be potentially going through a similar situation like the Osinachi woman was going through. And it got me thinking about the laws we have in Nigeria that actually protect not just women, men as well, the gender based laws that we have in this country. And specifically, I'm talking about the Violence Against Persons Prohibition Law. That law, like I said, is a gender based law. It covers both men and women. But for the benefits of this program, we're going to be talking about how it affects women in different areas. We're going to touch on child marriage marriage, human trafficking, sexual violence. We're going to talk about some cultural practices that can be considered criminal, and we're going to do that on this program before 4.30 <laughs> on the show. So I want to start from Shola Filani. Shola has a thing or two to tell us about child marriage. Yeah, if you're, if you're talking about child marriage in Nigeria, first of all, in Africa, child marriage in Nigeria has the highest number. And um, looking at it, I don't want to, you know, I don't want to mention maybe from the southwest, but generally it's it's very it's very common. And out of the 36 states, I think 24 states are still trying to, you know, to lay low, but there's some states that they actually look into it from the cultural aspect and the religion aspect because they will tell you that okay, if you're telling me that child marriage, that I should like, but they'll tell you that according to their religion, once a child um, those um, two menstruations in their father's house, you need to marry that kind of a child out. So they don't want to know if the child is like 8, 10, 11, 12, 15. But they'll just be like, okay, according to religion, it is out. And also, in terms of um, culture, they'll tell you maybe in traditions of the land, a child mustn't attain a certain age but has to be married out, which all those things are very, very bad, very, very uncalled for. And if you look at likes of, um, I think there was this lady, Muna Abdulmin and Wasilu Tasiu, they got married 14 years and the one was 13 year old. The 13 year old burnt the husband, a 35 year old man. And why? Because she was frustrated. Do you think it's easy when you get married, when you take a child out of, forcefully out of the parents' house that doesn't even have an idea of how marriage is being done? Normally they say something, marriage is to be enjoyed and not to be, you know, not to just, you know, be endured. So when a child that doesn't have an idea of what is done is being married out, and okay, the other one when she was being asked, okay, why did you do this? Why did you burn your husband alive? The lady said, the child said, the the guy, the husband rapes her, will tie her to bed and rape her. And because these people, they don't have the idea of what is going on in society. Okay, let me give another uh, another. What example. does the law say about child marriage? Yes, the, the, the, the law says that any any child that is being, you know, the law actually protects the children from violence, from any any any any violence and um, any violence. So anything that has to do with this, with my own from my own actually from my own perspective, I think we have to like the, the law actually said something that um, there is maybe going to court for five years imprisonment five years imprisonment and pay a sum of money. But to me, it's not okay. Okay, we'll get back to that. So you've heard about child marriage from Shola Filani. Let's look at some of the other issues affecting women. And all these things are covered and protected by the VAP law. So basically, if you're found guilty of child marriage, for example, there's a punishment for you under the Violence Against Persons Prohibition Law and other laws of the Federal Republic of Nigeria. But we'll get back to that. I've got Timmy in the building. Timmy wants to talk to us a, a bit about human trafficking. Okay, so um, Human trafficking is one of uh, as um, child marriages. Human trafficking is another top trending thing that happens in Africa as a whole, and I see it as something that really, really needs to be looked into because a lot of um, okay, I'm, I'm going to give an example, but let me just start from here. A lot of people don't really know that they're actually being trafficked for a particular cause. So what they tell them is they're going to give them a greener pasture wherever it is that you're going to, and <laughs> we find out that they are not exactly giving them the greener pasture, but they are forcing to do things that are not meant to be done legally. And we look at it and we see that it keeps happening. I could tell of a story that um, I know about, and this girl, uh, they told her mom that they were going to take her for uh, she was going to be a housemaid in Mexico. And when they took her there, she got there and she was forced into prostitution. And she never knew that that was what was going to happen. But as time went down, she was she had to do it because she didn't have a choice. So majority of people are forced into doing things that they did not plan for, and they end up going through lives that are not really favorable. And when I looked deep into it, I saw that. Uh, it happens a lot and there are plenty issues plenty stories around it and when i was going to check um what um the laws that we have about it i see that it is just imprisonment and then people have to pay a sum of money and that is really not okay what would you prefer them to do to the people they're going really to jail already <laughs> <laughs> what, I, I, feel it's not enough more. okay I, I really feel it's not enough because you're forcing people to do things illegally it is not right for you to carry a child from our mother and tell her you're going to give her a greener pasture, and the person is looking forward to that greener pasture. You find out that is that you're forcing them to either um, prostitution, um, prostitution forced labor, and every other thing, and it's really, really sad. So when Very you found sad. out, what does the law say? What kind of punishment? How many years in prison? Five years imprisonment, and I'm going to pay a sum of one million naira for fine if you are caught human trafficking. Okay, that's interesting. I've got Olamide Ogunleye here as well, and she's going to talk to us about sexual violence. Okay, talking about sexual violence, we know it's it's actually let me say give or take. It's uh, let me put it down. Maybe it's common. It's a common issue. Now it's just like a for it's a forceful um, activities that is being placed on another person without without his or consent. So now when we are talking about this, consent is very very important. You need to agree. Your partner needs to agree once there's no consent, then we have sexual violence. So now, when we're talking about the VAP law, VAP law uh, it, it, it's a law that eliminates violence. It kicks against it and it um, protects the um, victims and punish the offender. So it's very, very important that we know this. We note this, and um, there are some effects of this sexual violence on people. On people. Now, talking in this context, we are talking about women. It's traumatized them. It's makes them psycho- psychologically down we have to note all these things and it it it um it gets to them it gets them stigmatized that because in the in in a way that when they see them ah, if, if they get to know let's um, move it to the issue of rape when they get to know that ah, you have been you are being raped hmm. there's that societal there's pressure this, there's that yes, stigma that him. follows the so victims. it's not it, it's it, it, it's a uh, it's an issue that is not acceptable in, in the law. It's an issue that is not acceptable in the, in the um, society. So we should we should we should check check this. And um, under the law, under VAP law, we have it is under the um, section one under VAP law that the offender will be in prison. That's 12 years imprisonment. It, it um, depends on the judge, or even more, depending okay. on the judge. Okay, but so minimum to, 12 yes, years imprisonment. 12 years imprisonment. So all this needs to be checked. You can, and, and, when we talk about marital, there's still marital rape. Even if it's culturally not acceptable yet, or traditionally not acceptable, but there's this marital rape. And, and the law acknowledges, acknowledges it. Yes, that we, we need, it needs to be checked so that's it. Very interesting stuff. Very interesting. I've got Mary Gift Sunday here as well, and Mary Gift is going to take it from another angle. We're talking <laughs> about some of those cultural practices now that you know can be considered criminal. Criminal. Yes. So what do you have for us? I want to talk about breast ironing. Okay. I know it might be a subject that not everybody Body particular. Hmm. Yes, mm. and you actually what what breast ironing like uh, the thing that comes to mind is it ironing like Are they ironing, ironing clothes no, no. and you will be shocked that that it practice is. actually takes place in a certain part of Nigeria. What part of Nigeria you can I mention? I think there's a, Ogoja okay. part of Nigeria and it happens more there because you have a lot of people in an influx from Cameroon. Okay. A lot of people that maybe left because of the war or some sort of clash, they come and they come with those practices. Now, it is said that they do those things. Breast, what exactly is breast iron? Thank you very it's much. It's a process of trying to flatten the breast using certain tools. Sometimes they use pestles, sometimes they use stone, sometimes they use um, pans, bottom of pans just to flatten the breasts. Why? Because they feel that uh, in their climb, they are kids, the they are adolescents when they when they get to the point of puberty, they feel they're at risk of being raped or physical abuse and all that. So they try to do that to protect them from that harm. But in the process of doing that too, they are actually putting those subjecting those kids to more harm. Now, there is a case that breast ironing is underreported in this mm. climb. Yes. That we don't have lots of data about it here, but it doesn't mean that it, it isn't happening it's not happening. And the fact that you're trying to protect that child too, do you have you considered that you're also putting that child's life at risk? Mm. Because the, I saw I saw one article where they said that uh, some of these kids who grow up actually are emotionally, psychologically traumatized. Some of them are at risk of having breast cancer. And let's not forget the disfigurement as well of, of exactly. You know, and then hmm. we are in an we are in a time and age where you know self-esteem, confidence, all of those things come to play when you're not even confident of your look again because of some sort of practice that you had been subjected to. So even though the VAP law doesn't particularly capture this. There are different parts. If you, I, I laid my hand on a gazette, gazette from Jigawa State, and it's it the first pages went ahead to define some terms physical abuse, exactly. intimidation, and all of so if you are following those laws, you know that that could also fall under physical abuse. You could also fall under intimidation because you're not giving, violence against the person. Yes, it's against, against, the person. Woman, yes, it, it, the child doesn't want it. I don't want my breasts to be flattened, but you don't care about my pain. Some of the research done, the women said they don't care about the pain that their children go through. They are just careful that they want their children to have to go to school because the culture says is it's sh- acceptable. It's acceptable, mm. and I mean these things are not okay. Talking about culture, I'm going to join you there. I want to talk about a practice that is quite popular, even right here in our State in the southwest of Nigeria. And I'm talking about female genital mutilation. Yeah. And what's FGM? Female genital mutilation involves the partial or total removal of external female genitalia or other injury to the female genital organs for non medical reasons. So you're basically mutilating girls or women for non medical reasons. And this according to VAP, is actually a crime, a crime, a crime across Nigeria. Now, the VAP law was enacted in the year 2015. Yes. But not every single state in Nigeria has domesticated has, yeah. it. And without domesticating that law, it's hard to get, you know, um, punishment for those that may, might be perpetrating any of the things that we've discussed on yes. the show. Yes. But I'm happy to say that Oyo State is one of the states that, that has, has domesticated, actually yes. domesticated the VAP law, Kudos Violence Against Persons Prohibition Law. And under VAP law, if you are found guilty of mutilating a female's genitalia, you are inclined to go to jail for two years or pay a fine for four years, I beg your pardon, or pay a fine of 200,000 naira. Like I said, thankfully, Oyo State is one of the states in Nigeria that has domesticated the VAP law. And also, Section 6 of the Oyo State Child's Rights Law 2006 dictates that anyone who subjects a female child to FGM is liable to a fine of 20,000 naira and a two year jail term. 13 out of 33 local government areas in your State are still practicing FGM. Yes. And recently, the state government came out to say that they were doing a massive sensitization program. And in that sensitization program, they provided um, social support for over 1 million survivors of wow. FGM. A lot of statistics and data is out there if you are interested. It also says, according to a 2018 UN report, 15 women aged between 15 and 49 years in Oyo State are 55%, 55.5% more likely to get mutilated than I guess in other parts of the country. Mm. Um, Oyo State has actually improved from 2013 to 2018. The prevalence of FGM has reduced, mm. but we still have a 33.3% prevalence, which is still high. high. 200 million women globally are affected by female genital mutilation. Of that, 200 million women, 20 million of them happen to be Nigerian which means 25% of all Nigerian women are victims of female genital mutilation. Yeah. And I guess the important thing to note is it's for non medical reasons. So you're doing it and it's for no medical reason. Instead, you're causing harm to the women or to the girl, as the case may be. Some women get it done before they get married, some while they're pregnant, and some is between wow. the ages of zero to 14 years when they genital when they mutilate their genitals for non-medical reasons. But the VAP law covers this too, and yes. it's illegal not just in Oyo State across the entire Nigeria. And I think it's also great that we're bringing it to the fore that there is actually a law. There is a law. A lot of people are unaware that there yes. is a law. Um, those that are aware are having to do it secretly because they don't want to get caught. Hmm. Did you know that people also bring their kids home during holidays, during festivals yes. for this cutting. So it's very important to sensitize and to let people know there's no benefit to your girl child, to your woman. Um, the religion does not say you have to do it. Mm. Culture, we decide what culture is. Mm-hmm. At some point, we used to do tribal marks in this country. Mm-hmm. Now it's against the law as well. VAP law also covers, covers that. yes. Like it covers child marriage, human trafficking, sexual violence, and even breast ironing. It's against, it's violence against mm. persons, mm. and this law you know, encompasses all of that. So, if you are found guilty of any of the things that we've discussed on the platform today, know that there's a law. And if you get caught, you're going to pay for mm. the crime that you have committed. It's 426 on the clock on Fresh 105.9 FM. I don't know if we have time to take one or two calls before we wrap it up. We're with you till 430 080 32 32 1059 080 1059. Yes, let's take our first call on the show. Hello, good evening. 080-3232-1059, 1059 Call me back, please. The network doesn't seem to be cooperating. We're almost out of time, but I've got time to take one call, maybe two calls. And if you have comments, you can also drop your comments on Twitter for us. My ladies, anything you want to add to our conversation? Yeah. yeah. Hello, good evening. Hi, good evening. Call us back, please. Yes. Yes. Um, about child marriage, I think we need to take it from the grassroots. Okay. Yes, we need to sensitize them, most especially in the northern part. If you can't speak English, they don't really understand English. Hello, good evening. Call me back, please. Call me back. Unfortunately, we're out of time. Let me get last words the from the ladies. My studio lines are blazing back to back to back, <laughs> but you know how it goes now. Hello. Hello. Hi. What's your name? Please reduce the volume of your radio. Captain Yes, good evening. That, that's I'm happy to hear your voice today. Thank you very much. And I'm also happy that I get I get to talk to you online today. Oh wow. Eh, Thank uh, you. About this program, uh, about your program, yes, that you are talking about on the female uh, genital mutilation, yes. is very common in this our Yoruba nation, hmm. and it's a practice that must be eradicated in whatever form. Yes, it is an old idea. So I pray that the Lord should, uh, uh, uh the Lord will give uh, Governor Shema Kide long life to to implement the law. Hmm. Okay. Thank you. I'm very grateful. Thank you very much. Thank you for your contribution. I appreciate you. I started the conversation about FGM, but sometime before the end of the week, I'm going to have a professional with me on the show, mm. and we're going to talk about it from the angle of medicalization of FGM, and we'll look as well at some more about the laws surrounding it and the efforts that Oyo State government is actually doing to eradicate the practice of FGM in Oyo State. Mm. In one word, my ladies are saying bye bye. Bye. This is Fresh 105. Nine FM. Thank you for hanging with us. We're sorry we cannot take any calls on the show. I see our studio lines blazing, but we can take the conversation online. So find us on social media, drop your comments, tag me, and let's continue this conversation. Shout out to Mary Gift, Olamide, Temi, and Shola Filani. My name's Rolake. This is Fresh 105.9 FM. Fresh 105.9 FM. Invigorating. La la ìyá ọlọ́gbọ́n eh? èwo lẹ̀ ń ṣe. mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé. bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti onígà ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún dha èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó o sì jáfáfá pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six lójoojúmọ́. Everyone is proud of the doctor I've become. I'm grateful to a lot of people, but especially for basketball and the grit I built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back, and those unexpected victories that taught me never to give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports because the grit they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kini so Fresh FM nìbàdàn làwà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahman. Isilamu ìsìláàmù ló kó wa jọ. kó wa jọ. aṣetani má ṣe tú wa ká. tú wa ká. àwa náà máa hùwà tí ò dáa. ká lè gbádùn ara wa. ó yá ló kó wa jọ. ká ṣe tani má ṣe tú ká. wa na mọ hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. Ah, gold ọmọ akéwògbà ẹrú mo tún dé àlùwàzí. àdámọ́láwọ̀ ayé àtẹ̀kùn. nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ẹ̀sìn wo lọ́dà tẹ̀sìn Islam. Allah. àmọ́ bó ṣe tó yẹn yorùbá sọ wípé ajá da ajá òyìnbó da àmọ́ njó lè sọ hmm. gbogbo orin sẹ́ Islam ló pé látòkè sánmà. islam gbogbo tí o mú islam last dọjọ́ gbèǹde kìyàmọ̀ lọ́lọ́run perfect islam. Allah. àbáwo ènìyàn tá à ń oríṣiríṣi ni wá islam tẹ bá rí yàn tí bá ń sọ wípé ẹ̀sìn ọlọ́run ti pé islam ò lè kú ní islam ti kú láwọn ìlú kan kọjá wọ́n padà jí dìde ni. Hmm. kí ni tí fa ti fi rí bẹ́ẹ̀ ẹ̀sìn islam ẹ̀sìn tó jọ ọlọ́run lójú ẹ̀sìn tó dùn mọ́ ọlọ́run pòun gbé àwọn anabi ọlọ́run láti bẹ̀rẹ̀ islam ni gbogbo wọn ń ṣe àmọ́ làwọn perfect islam yẹn fún wọn ọlọ́run mọ̀ mọ̀ delay perfection of islam títí dìgbà tẹ́ni tó tó gbé òde talẹni tó tó gbé quality wo ni bẹ lára anabi wa muhammad tí ò sí lára àwọn anabi yòókù sallallahu alayhi wa sallam tàbí ń bẹ lára anabi ó pọ̀ ju tàwọn anabi yòókù lọ kí ni quality náà a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahimi fa innaka laala kulukin adi. nọ́ọ̀nì wálé kan lámì wá máa yẹ sí tóró máa tàbí ní mọ́tì rọ̀bì kàbí mamunu wa innaka la'ala khuluqin adhim. akurani nun walikolam ọlọ́run ló ń búra pẹ̀lú arafi nun. wà á máa yẹ sùtúrù. ọlọ́run ọba mi nìkan ló máa ń ti tú mẹ́ kò sí onímọ̀ tó lè mọ̀. máa à ń tàbí ní ìmọ̀ tí rọ́bì kan. ọlọ́run ni mo búra pẹ̀lú àlìkálà mi the holy pen gègé tó kọ kádàrá ayé àtọ̀run kì í ṣètènìyàn nìkan o ayé gangan ní kádàrá tiẹ̀ lọ́tọ̀ ọ̀run ní kádàrá tiẹ̀ lọ́tọ̀ ọlọ́run ni mo búra pẹ̀lú gègé tí ò ṣeé fojú rí fẹ́ da kan àfọlọ. ma anta bi ni'mati rabbika bi majnun. ọlọ́run ní rí anabi islam tá a gbélé ẹ lọ́wọ́ orí ọlọ́run tí ọkọ mọ̀ kò sọ ẹ́ di wèrè àwọn tọrọ wọn àtọrí tí ó tọrọ òye ni wọn lérò pé anabi ti di wèrè nítorí pé kí ni alimari aduwu man jaila ènìyàn ọmọ jẹ́ ọ̀tá nǹkan tí ọmọ nípa ẹ̀ wọn mọ̀ nípa ọlọ́run ọwọ́ là wọ́n lójú ni ọkùn àánú ló wá jẹ́ fún wọn ìyẹn ní rú wọn lójú. wà iná lẹ́kàlà àjẹrò ńlọ ìrọ̀ mọ́mọ́. ọlọ́nẹ́rì ànábì islam ta gbélé ẹ̀ lọ́wọ́ ládàtọ̀ ọmọ àgbà lórí islam gbogbo àwọn ànábì ọlọ́run tó ti kọjá lọ níjọ wọn ti kú ni ládàá tí wọ́n ti stop ládàá rí ọ kọ̀ntínú dọjọ́ gbèdé alkiyama lọ́fà tá a bá dárúkọ àwọn ànábì ọlọ́run á aleyhi salam aleyhi salam tá a bá dárúkọ ànábì á ní sallallahu aleyhi wasallam ètò ìkí àtìgẹ̀yìn ọ kọ̀ntínú dọjọ́ gbèdé kiyama bí islam ṣe wá dáa tó islam ẹ̀sìn kan tó ní kọ̀ọ̀nù ẹ̀sìn kan tó ní protocol ẹ̀sìn kan tó léètò ọlọ́run dá sọ̀rọ̀ ayé ó tún dá sọ̀rọ̀ ọ̀run. bá a ṣe wáyé islam quran sọ nípa ẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ yàwó bẹ́ẹ̀ ṣe súnmọ́ra yín bẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ sin lọ́hùn bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ ṣiṣẹ́ rẹ̀ láyé màámálà láàrin ọmọ ìyá láàrin aládùúgbò ọlọ́run kó gbogbo ẹ̀ pọ̀ sínú quran. bẹ́ẹ̀ bá kú tí kú bá dé ntẹ́ gbọ́dọ̀ ṣe kẹ́ tó kú quran wí bẹ́ẹ̀ bá kú tán tí ó ṣe yín kùránì wí barisaki bẹ́ẹ̀ bá tún kú tán ibi tẹ́ kọ́kọ́ wà kó tó dọjọ́ gbèǹde kìyàmọ̀ kùránì wí ìyẹ bá dọjọ́ gbèǹde kìyàmọ̀ bẹ́ẹ̀ ṣe dìde gbogbo ẹ̀ ló kúnnu kùránì. ìsìlámù ló kó wá jọ. bàbá wa sọ jàmọ́ ẹ wo bàbá mi bó ṣe tó òpó mẹ́fà ni àbí òpó márùn-ún ni àwòbọ́lọ́wọ́n bá mi ṣètò ọbẹ̀rẹ̀ látọ̀rí alẹ́ ìmánu bíi láì gbígbọ́ lọ́n gbígba ọlọ́run gbọ́ kọ́ wá ijú ìsìlámù hamsufalam majafi nasili adifi muakam awaluwa tauhiduwa sọlatu dhumaziamu badau zakatu nítorí ìpọ́jọ́ ti lọ òpó márùn-ún ni ìgbàgbọ́ nínú ọlọ́run ò gbọ́dọ̀ gba nǹkan kan mí gbọ́ àfọlọ́run islam lọ́jẹ̀sìn tí ò sí intermediary láàrin ìwà àtọ́lọ́hún bá ọlọ́run rẹ sọ̀rọ̀ direct islam ọ gbọ́dọ̀ gbà pé òrìṣà lè ṣe ọ́ ní nǹkan kan ọlọ́run nìkan ló lè fara ní ọ. irun kíkí tá a bá débi irun gbogbo wa gbàgbé ara wa sórí irun á dà gẹ́gẹ́ bí ẹrú tó dúró níwájú olówó ẹ̀ tí ò gbọ́dọ̀ mì la ilaha illallah Sayyidina Ali ó ní nígbà tí ìdá bá ó ní nǹkan kan gún òun lẹ́sẹ̀ wá ń wọ́nà àti yọ kínní yẹn ogun lọ́wọ́ lẹ́sẹ̀ wọn rí yọ torí ìnira yẹn pọ̀ ó wá ní tẹ́ yọ ẹni sùúrù ẹjọ́ wọn ò dórí irun ti ń kírun lọ nígbà tóun bá forí balẹ̀ ẹ yọ bí bá ń dun òun òun ò mìíràn bí wọn ṣe rí yọ lẹ́sẹ̀ ẹsẹ̀ ìdìnnà àlì nìyẹn àwa mùsùlùmí ayé ogun lẹ́ẹ̀kan ọwọ́ gbogbo wíìmù adapadà wim aforibalè bi soja aruku aforibalè àtúndìde Allahu irun pípé nínú ẹ̀sìn kò síbi tán àti titun lè rí kò sí ẹ̀sìn tán àti tún lè rí tó nírú gbogbo nǹkan tọlọ ń tò sínú Islam irun pípé yìí o ní Armstrong ń ló gbọ́ níjọ́ tó lọ ní òṣùpá ó gbọ́ irun pípé kò mọ bí fáìsì yẹn ti wá gba Islam lóòótọ́ bọ́ ọ bá gúgù ẹ̀ dọ́la gúgù ọ sọ fún ọ pé kó gba islam ni wọ́n ti cover issue pé ó gbọ́ ohùn yẹn ní sánmà. islam ni islam ti zonata william obìnrin astronaut tó lọ sí space ìgbà tó dé space tó wá sọ lọ Google. rẹ̀ ntí gúgù ọ sọ fún ọ ni pé zonata william ò gba islam wọ́n á cover side pé orí kìíní yẹn àbí orí ọ ń bẹ lórí gúgù títí di bíi two years ago just last year ni wọ́n yìí raise ẹ̀ wọ́n cover ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ sí Sonata Williams ó lọ sínú òkè sí space ó wá nígbà tó ń dókè ó lóun wo òun lo telescope láti wo ayé toró ti jìnnà sílé ayé réréréréré ó wá ń was was black and dark ayé dúdú kìjan kìjan ó with the exception of two places òun rí àyè méjì kan kí ni àyè méjì tó ó tàn láti jìnnàjìnnà very sharp and shining very bright and shiny. ìmọ̀lẹ̀ yẹn mọ̀lẹ̀ gan láti jìnnà ní wà ń kọ́ mọ̀nà mọ̀nà mọ̀nà mọ̀nà òun wá lo telescope ibo ni ìmọ̀lẹ̀ yìí ti wá nu ayé òun wá rí i pé mọ́sálásí tó wà ní Maka àti mọ́sálásí tó wà ní Medina ibẹ̀ ni ìmọ̀lẹ̀ yìí ti wá. Allah nínú orílẹ̀-èdè tí ń lo iná jù lágbàáyé Russia jẹ́ kan Amẹ́ríkà jẹ́ bí wáàtí náà wọ́n ṣe pọ̀ tó wọ́n rí ní space. Allah iná tí ọ̀wá mọ́lẹ̀ tó nǹkan tí ọ̀mọ́lẹ̀ tó tiwọn Sonata Williams rí ó rí láti space ó gbà pé Islam ni àmọ́ kò ṣẹ̀sìn gbà tó dáyé Allah àmọ́ sọ òdodo nítorí gẹ́gẹ́ bí ènìyàn wọ́n cover ẹ̀ ní àní mo ti google ẹ̀rí níbi two years ago tí mo dẹ̀ rí bẹ́ẹ̀ bá débẹ̀ nísìn ẹ̀ rí pé wọ́n ti cover apá kan ntí wọ́n kàn gbé jáde ni pé Sonata Williams ọgbà Islam o àmọ́ lòun rí nǹkan kan kí lórí wọn sọ mọ́ ẹ wo Islam bó ṣe rẹwà tó ó bá di pé ká kírun ẹ wò bó ṣe rẹwà tó bá di pé ká gbààwẹ̀ ramadana lóde yìí ẹ wò bó ṣe dàbí ìgbà tí ọ̀sọ́dún kan ń ta mọ́ ìpayọ̀ ọlọ́run wà mú un kálukú bá a bá tún ní ájì dé bá a bá dé ájì ọ gbàgbé ilé ẹ ọ gbàgbé rẹ ó dìgbà bá parí iṣẹ́ ájì kó tó máa rántí epo níyàwó ọlọ́mọ nílé ọlọ́kọ nílé iṣẹ́ ájì ni bọ́ba tún wá kúrò lórí ìyẹn gbogbo tí ń jẹ́ òpó márùn Islam wo bó ṣe perfect Islam ni gbogbo ayé ọba sí àmọ́ kinní kan bá àjà ò apá rẹ̀ gùn ojú tán lọ. Hmm. ẹ wo majority mùsùlùmí nílẹ̀ yorùbá ìwà ló sọnù lára wa. ẹ wo ntọ́lọ̀ ń fi ròyìn ànábì pé ìdí tí mo fi dá ìsìláàmù tó perfect dúró dèrè ànábì tànàbì mi ò gba ìsìláàmù tó perfect síwájú ẹ̀ fa innaka la ala khuluqin azim to you belongs the best of conduct rí ànábì lóníwà tó dáa jù ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi ṣí àlẹ́kṣọ̀ yìí jìnnà ẹ ṣí àrẹ̀ lógún ẹ ṣí àrẹ̀ láàdọ́ta ọba mi ó da orí bò nípa ìmọ̀ yìí ẹ like ẹ comment ẹ wá lọ follow page akéwùgbà gold ẹ follow group akéwùgbà gold ẹ tún like yẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn orí ọlọ́run ò ní wọ́n yín nígbà. àmín. n ti ń jẹ́ ìsìláàmù ni ìwà lọ́ba nǹkan jẹ́ ìsìláàmù ló kó wa jọ. kó wa jọ. a ṣe ta ni má ṣe tú wa ká. káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ọba mi kìlọ̀ nǹkan méjì kan fáwa mùsùlùmí ayé ǹjẹ́ àtẹ̀lé àkọ́kọ́ ọlọ́run sọ fún wa suratul aniham sí aniham ní Quran chapter six verse 108 nínú suratul anham kin lo lohun ti wí. wàlá tasubbu alladhina yad'una min dunillahi. ala fayasubbu Allah adwan bighayri ilmi. كذلك زينا لكل أمة أملهم ثم إلى ربهم مرجعهم fayunabbi'uhum bima kanu ya'malun. Allah ni wala tasubbu alladhina amanu wà bíbá olólùn ṣe wí. wala tasubbu alladhina yad'una min dunillah. ọlọ́run lẹ́yìn mùsùlùmí kìlọ̀ lóde yìí tẹ́ ẹ bá fẹ́ ká ẹ̀ ń bàrà sí ẹ̀sìn yín ẹ má máa bú ọlọ́run àwọn ẹlẹ́sìn mi ẹ má bú ọlọ́run táwọn kírísítẹ̀nì gbàgbọ́ tiyín ni ẹjọ́ dúró jọ yín lójú. kódà ẹ má bu òrìṣà wọn ẹ kàn jẹ́ ká mọ̀ pé òrìṣà yẹn ò ni ẹ má bu ọlọ́run wọn bẹ́ẹ̀ bá ń bu ọlọ́run wọn àwọn náà wàá padà bu ọlọ́run anduwan ní ti ní ti tọ̀tá. bìgẹ̀rẹ̀ ilmẹ̀. wọ́n mú ọlọ́run yín lọ́tà ọlọ́run tó dá yàtọ̀ ni wọ́n á mú lọ́tà láì nímọ̀ nípa ọlọ́run. àkọ́kọ́ kìlọ̀ tọ́lọ́ ṣe fún wa nìyẹn. ọba mi mọ̀ pé lára oore tí ń bẹ lára ènìyàn ènìyàn la fún ní brain tí ò sí ta ẹranko tá a tún fún nírú ẹ̀ ènìyàn la fún ní deviant brain brain tó lè tó lè tó láyà tó lè kọlu nǹkan téèyàn ò lérò pé ó lè kọlu. Allah. ìran ẹranko ọ̀kọjá orílẹ̀ tá dá wọn sí abẹ́ ewéko náà ni wọ́n ti ń sáyé wọn kiri wọ́n ronú páwọn ó tan electricity ìran ẹranko ọ̀kọjá orílẹ̀ wọ́n ronú páwọn ọlọ́sánmà kò ní tiwọn sí wọn hmm. ènìyàn la fún ní brain tó rò pé tá a bá tiẹ̀ fò lọ sánmà kí ni ó ṣẹlẹ̀ hmm. ènìyàn ni ènìyàn ń fò nínú aeroplane títí wọ́n nínú òṣùpá ló tún kàn wọ́n ní tá a bá lọ ní òṣùpá kíní ọ̀sẹ̀lẹ̀ wọ́n sì lọ wọ́n sì padà ènìyàn ni ènìyàn ló ní red planet lẹ́nujọ́ mẹ́ta yìí náà ń ṣe discoveries kan wọ́n làwọn ṣẹ̀ṣẹ̀ ń fura ni pé ayé mi ń bẹ tọ́lọ̀ ń da tọ́jú ayé wa yìí yányán àmọ́ àwọn oṣù ọ̀bọ̀yẹ̀dà ọlọ́run bẹ́ẹ̀ pé káwọn tó lè discover rẹ̀ tán yóò tó ọgbọ̀n ọdún ojoojúmọ́ ni wọ́n ń discover ayé tuntun àwọn planet planet tuntun ó jọjúmọ́ ènìyàn ní wọ́n tún rán robot, wọ́n rán lọ sínú red planet ní planet tí ò ṣùọ́ pé nìyẹn lè débẹ̀ tálíkì ọmọ ọlọ́run ó fi dé ìrìn oṣù mẹ́fà lọ ìrìn oṣù mẹ́fà bọ̀ ọdún mélòó lọ́wọ́ fẹ́ lò ń bẹ̀ ènìyàn ní ọpọlọ ènìyàn pé púpọ̀ jù nítorí máa ń bí ènìyàn nú ní kó o pọ́n nǹkan tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ pé ti ọ̀dọ̀ tiẹ̀ ọ̀dà tọ̀dọ̀ tèmi is the best ó explain ni idi'u ila sabili rabbika bil hikmatin wal maw'izatin Azana call unto the way of Lord with, the, with wisdom and good admonition pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run kó lo ọpọlọ kó o dẹ̀ lo ọ̀nà tó dáa láti fi ṣe wáàsí. ẹrú ọlọ́run tó sanwó ètò yìí ìyẹn aláàjì wa Dr. Sulaiman Akànní Ọládìtì JP tí wọ́n ní iléeṣẹ́ Sao Petro tó kárí ayé à ń ṣe wáàsí yìí nírántí àwọn òbí bàbá wa tí wọ́n jẹ́ ẹni tó ní iléeṣẹ́ sao petro sao ọlọ́run ò mọ́ padà lẹ́yìn wọn sàlékún oore fún wọn sàlékún dùnú wọlá títóbi alukur'an atẹ́kùn ọ̀sán àti tòru ẹkúnlẹ̀kún jẹ́ màmá jẹ́sùn kan níbẹ̀rà bàná. àmì olúwa màmá jẹ́sùn kan níbẹ̀rà bàná olúwa. Mama Jésù kan níbẹ̀ rà bàánà Olúwa. Atẹ́kùn ọ̀sán àti tòró ẹkúnlẹ̀kún jẹ́. Mama Jésù kan níbẹ̀ rà bàánà Olúwa. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Ìyá ọlọ́gbọ́n oúnjẹ wo lẹ̀ ń ṣe? Mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè Peak four five six. Oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè Peak four five six kẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní àlékún DHA, èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé. Bákan náà ló tún ní káṣíọ̀mù, fítámìn D àti onígà ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. Mo fẹ́ràn ẹ̀. Màá bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè Peak four five six tó ní àlékún DHA, èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé pé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. <laughs> dàgbà kó lágbára kó sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. Gorgeous iris sensual 105.9 FM. Professionalism nurtured by experience. Alhamdulillah, wa salatu wa salam ala rasulillah. Akínká bọ̀ sórí ètò yìí ètò Afikiudeen àgbọ́yé ẹ̀rí ẹ̀sìn. Ilé ìtọ́ máa Fresh FM 105.9 ní ìlú ìbàdàn ibi tẹ́tí máa gbọ́ àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu fàdílà tó ṣe kíkọ́ ọmọgòdè ní yunus akóredé afizahulawo ta alawara awo falẹ̀yàtàfà dọ̀lẹ̀ mọ̀ṣukúra mahajura. ó ní àfikún òun fún ni tí ń fẹ́ nítorí pé kò sọ́dọ̀ ẹ̀lómi tó tún fẹ́ náwó sí ma nínú àwọn kan tí máa jẹ́ ká dúró títí gbà àdó àwò tàlàtà tá a bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ká máa wílẹ̀ mẹ́ta rọ́bì sí ní ẹlìmà rọ́bì sí ní ẹlìmà rọ́bì sí ní ẹlìmà ọlọ́run sàlékún mami lẹ́ẹ̀mẹ́ta wọ́n fẹ́ ọlọ́run fún mi lọ́mọ dáadáa rọ́bì habili mina sọ́ọ̀lìhìn rọ́bì habili mina sọ́ọ̀lìhìn ọlọ́run fún mi lọ́mọ dáadáa ọ̀fẹ́ ní kọ́lọ́mọba aláàkó sínú fún ya Razzaqu ruzukuni ya Razzaqu ruzukuni ya Razzaqu ruzukuni anabi máa ń ṣàdúrà lẹ́ẹ̀mẹ́ta gbogbo tí wọ́n ti ń bèè lọ́wọ́ ọlọ́run yóò kà lẹ́ẹ̀mẹ́ta ìmọ̀jẹ́ kádọ́ tètè gbà sórí seven thousand seven hundred and seventy seven àwọn sẹ́wò ló gbé yẹn sílẹ̀ ọlọ́run ọba aláwọ̀ fọwọ́ sí yẹn anabi ọ̀sàdáyé fún wa ìpò dìgbà tí ó bá pé seven thousand seven hundred seventy seven four thousand four hundred forty four one thousand one hundred one nígbà míì nine thousand nine hundred ninety nine ṣẹ́ni gbogbo àwọn nọ́mbà yẹn àwọn nọ́mbà tán fi ń wá ìmújẹ lásán ni nọ́mbà àdúrà ànábì tó pọ̀ jù náà lọ́gọ́rùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ànábì ní tẹ́ bá sí nígbà ọgọ́rùn-ún ọlọ́wọ́n sọ yín níbi aburú èso àtàwọn ọmọ ẹ̀ ẹnìkan wà ní gàtó yín lọ́dọ̀ ọlọ́run àfẹ́ni tó bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ ẹni pé tó bá ti dọ́gọ́rùn-ún òye má kà á mọ́ má ṣe ti parí bá ti ká ni àdúrà tó bá wá bá mẹ́ta wá látọ̀dọ̀ ànábì mẹ́ta náà la máa ṣe èyí tó bá bá méje wá á máa ṣe méje rẹ̀ èyí tó bá bá ọgọ́rùn-ún wá á máa ṣe ọgọ́rùn èyí tó bá ọgọ́rùn-ún wá yìí èyí tá a bá mọ̀ sallallahu alayhi wa sallam òmìnira asibabi ìjábàtì dùá nínú àwọn nǹkan tí wọ́n jẹ́ kí àdúrà kó tètè gbà òun náà ni al-i'tirafu bid-dhanbi kéèyàn máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú ọlọ́run wọ́n fẹ́ sàdúrà wọ́n ń sọ fọlọ́n pé wọ́n ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni mí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí nígbà báyìí mo ṣe báyìí ìwọ ọlọ́run ọba bò mí láṣìírí nígbà báyìí ìwọ ọlọ́run ọba òwò ẹ̀ṣẹ̀ mi ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi lóore ọkà síwájú ọlọ́run ọlọ́run bàálà tètè máa ń gbàdúrà yẹn anabiwa Yunus nígbà tó wà ní sàlẹ̀sàlẹ̀ omi ó ní la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ó ní kò sọba tá a wàràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lẹ́ni tó sì lẹ́tọ̀ sí ká wàràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn wọ́ ọlọ́ mímọ́ fún wọ́ ọlọ́ alábòsílẹ̀ mi ò mo ṣàbòsí mo nílùú àwọn ìjọ mi láì gbàyànjá lọ́wọ́ wọ́ ọlọ́ mo sì kú láàrin ọ sọ fọlọ́n pé ẹlẹ́sẹ̀ lòun ọlọ́run sì ní kí ẹja náà kó lè pọ̀ kalẹ̀ létí omi nǹkan kan ò ṣiṣẹ́ nǹkan kan ò yín gẹ́ lára ẹ̀ tó jẹ́ pé ìwọ náà tó bá ń ṣàdúrà tó fẹ́ kádùá tó ti gbà ee máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ wájú ọlọ́ inú àwọn nǹkan tí máa jẹ́ kádùá tó ti gbà òun náà ni kẹ́tìlá tó sọ̀dọ̀ káàtì ee kéèyàn máa ṣe sàrà sàrà tó bá súnnà mú ni o kèsì pé wọ́n máa dàgbàdo sílẹ̀ wọ́n máa dayọ̀ sílẹ̀ wọ́n da ráìsì sílẹ̀ káàkiri lójú títì sàrà àwọn abọ̀rìṣà nìyẹn o tún wá ń fi oúnjẹ ṣòfò ìyàrá di méjì wọ́n máa ilé àwòrán káàkiri jama ọ̀pàdé àwọn ìrà lójú ọ̀nà ò fún wọn ọ̀pàdé àwọn adìẹ lójú ọ̀nà ò fún wọn ọ̀wá ní àwòrán ibi ibẹ̀ lọ ń lọ ta ló sọ fún ọ pé àwòrán ibi nìkan náà ni a máa ń fún ní sàárà tádùn àfi máa ń gbà ètò ìsìn ẹsẹ̀ ni ipa ọ̀kan ní awúrẹ́ ìbílẹ̀ ọ̀bọ̀rọ̀ fún sàrà ẹsẹ̀ ni gbogbo ẹ̀dá ọlọ́run pátá là máa fún sàrà sàrà àtẹ̀sìn òun náà ni pé ọ̀fẹ́ ní lásìkò wọ̀ tẹ́lẹ̀ kí wọ́n sọ pé nǹkan báyìí lọ́gbọ̀dọ̀ fi sàrà mọ́ dáhùn tẹ́lẹ̀ tó sọ fún ọ pé àsìkò báyìí lọ́gbọ̀dọ̀ fi sàrà mọ́ dáhùn tẹ́lẹ̀ tó sọ fún ọ pé ẹni báyìí lọ́gbọ̀dọ̀ fún àfọ́jú tí ò rí náà mọ́ tó tún yọ ké mọ́ dáhùn lọ́hùn ẹni bá kọ́kọ́ jírí lóbìnrin ni ó fún mọ́ dáhùn lọ́hùn ọ̀sẹ̀ bí díà nù ọ̀fẹ́ da àwọn ẹlẹ́sìn mi nù ni sàárà ó mú nǹkan tó wúlò ọ wà fẹ́ni tó wù ọ lásìkò tó wù ọ tí nǹkan náà sì wúlò fẹ́ni tá a fẹ́ fún tínú rò ó dùn tó bá gbà ni wọ́n pè ń sàárà èyí lè pẹ́ràn ó lè pẹ́ràn àmọ́ máa ń lọ ọmọdúnwà pé ẹran yìí òun náà ni sàárà àdúrà yìí bá a bá rẹ̀ ran àdúrà yóò nígbà ọ̀ lọ́tọ̀ọ́jọ́ bá wù ọ ó sì máa ṣàdúrà àmọ́ kọ́ wa lọ ẹran má dùá ọmọ ya àdúrà kankan bẹ̀rẹ̀ wa ẹran kankan bá dùá wa nínú ẹ̀sìn Islam yìí táwọn sìn bẹ́ẹ̀ nìkan máa sọ fún pé àdúrà yìí àgbò ní ọ̀jẹ̀ àdúrà yìí màálù làápa àdúrà yìí bó ṣe wà yìí àkókò ni irọ́ ni ń jẹ́ bẹ́ẹ̀ nítorí sìn bídíà ni tó bá dé pé ọba dárúkọ Ọlọ́run bá sí tó bá dé pé bóyá owó kọ àlìjànú lẹ tó bá dá àdúrà àlìjànú lẹ ṣe owó kọ àlìjànú lẹ pè bí yá síjà kàṣíṣù bí kẹwọn ní ahamusa kakọ aláwọ yá tọ́ba jẹ́ pé àwọn okò àlìjẹ̀nu rẹ̀ tí wọ́n á pè tẹ́ bá pẹran ẹbọ nìyẹn ẹbọ nìyẹn àmọ́ ó ṣe yasin àbó ṣe suratul bakara ọwọ́ apàdé bídíà nìyẹn ó jìyà yẹn náà ó jìyà yẹn lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà àdó àròyìn tètè gbà tọ́ba ń ṣe bídíà àti sọ̀yìn ṣáájú ìpè tọ́ba ti ń ṣe bídíà náà àdó àròyìn tètè gbà ọ̀padẹ padẹ padẹ látijọ́ yìí náà jàmọ́ bákan náà ni ọ̀pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ bákan náà ni nínú àwọn nǹkan tí mo jẹ́ ká ká máa sọ àwọn àsìkò tádùá tètè máa ń gbà jù lọ kò sásìkò tọ́lọ́run yìí gbàdúrà. alákọ̀ọ́kọ́ òun náà ni pé òru lè dátọ̀ lè kọ́tìrì gbìyànjú gbìyànjú kọ́ ọ máa ṣàdúrà ní gbogbo òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan o lè mọ́jọ́ lè dátọ̀ lè kọ́tìrì o ọkàn ṣàdúrà ọ dìde fún gbogbo òru mẹ́wàá tó gbẹ̀yìn o ní lọ lè dátọ̀ lè kádìrì àfa kankan o ní lọ lè dátọ̀ kọ́tìrì ṣéwù kan ẹ̀sìn làwọn yẹn ń ṣe àwọn tí wọ́n mọ́jọ́ lè dátọ̀ kádìrì tí wọ́n ń dájọ́ ọ wà bí jòkó sínú ilé rẹ àbí kọ́ lọ fún itikaf tọ́ba ṣe di tọ́ba ṣe kọ̀ǹgẹ́ òru lẹ̀ látọ̀ kadiri gbogbo àdúrà tọ́ba tọrọ ọlọ́run gbà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dì ní kọ́ máa dìde nígbẹ̀yìn òru tọ́ba da òru sí mẹ́ta ìgbẹ̀yìn ìdákẹ́ta yẹn ìgbẹ̀yìn òru ìdákẹ́ta tọ́ba ń dìde ọgbọ̀n ṣẹ́jú wákàtí kan ká tó pẹ̀rùn àṣùbá ọlọ́run máa ṣe ìyanu fún nílé ayé yìí ìtawà dáwọ́ tá ní jama ọ̀rọ̀ rẹ̀ ó máa rọrùn ọlọ́run ọba máa sọ̀rọ̀ ẹ rọrùn nítorí ọ máa rọ nǹkan tó táwọn èèyàn wá káàkiri ọlọ́run máa gbé gbọ́nà rọrùn fún ọ ọmọ rí nítorí fẹ́ nítorí wà wọn ọlọ́run pìlẹ̀ lọ́wọ́ ọlọ́run ní jí ẹnìkan lóru àfikọ́ jẹ́ pé ẹni tọ́lọ́run fẹ́ fún nìkan torí àsìkò yẹn lorun máa ń dùn gan yanzilu rabbuna tabaraka wa ta'ala ila sama'i dunya anabi ni ọba yín máa ń sọ̀kalẹ̀ ti sánmà ilé ayé o bí ṣe ń sọ̀kalẹ̀ ọ̀yà tó sì ti wà kulla laylati orúkọ kan ni máa ina yabukọ thuluthul layl akhir tí ìdákẹ́ta ti gbẹ̀yìn tó kù díẹ̀ tí wọ́n pèrún àṣùbà wákàtí kan wákàtí kan àbọ̀ ọgbọ̀n ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́wàá nàró fayakul ọlọ́wọ́n máa sọ pé má yẹ dẹ̀ọ́n ní fa astajiba la ta ni ń pè mí lọ́wọ́ báyìí kí n sì dá lóhùn wa man yasaluni ta ni ń béèrè nǹkan kan lọ́wọ́ mi nísìn fa utiya kí n sì fún nísìn man yastaghfiruni ta ló ṣẹ̀ mí lọ́sàn tó fẹ́ kí n yááfẹ́ òun fa aghfira la kí n fẹ́rí jì nísinsìn hatta yanfajira al-fajr àdẹ́bìnrin ó tún di òru ọjọ́ kejì nínú àsìkò tádùn àmọ́ngbà òun náà ni pé wọ́n pẹ̀rùn láàrin wọ́n pẹ̀rùn kátó sí kọ́ ọmọ ọwà ńlẹ̀ ni o mọ́ṣáláṣí ni o béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́ àdúrà rẹ̀ ó tètè gbà níwọ̀n àsìkò tádùn àmọ́ngbà òun náà lẹ́yìn ìgbà tó bá kírun wákàtí márùn tán àwọn àrùn ọ̀ràn àyàn ọkọ̀ọ̀kọ̀ ṣe àwọn àsìkárù ẹ̀yìn irun o àṣìṣàfúlà àṣìṣàfúlà mẹ́ta gbogbo àwọn tá a máa ń ṣe yẹn aláwọ̀ máa ń ta sàlámù ọkà gbogbo ẹ̀ subhanallah thirty three walhamdulilah thirty three wallahu akbar thirty three la ilaha illa wada wula sharika la wula wuli muliku wala walhamdu wa wala kulli shay'in qadir ó fẹ́ yọ kan pari yọ dọgọ́rùn ó ka kurisi falaki nasi kulu Allah tó bá ka gbogbo yẹn tán ó ṣe wá tẹ́wọ́ sàdúà àdúà máa ń gbà àmọ́ ká sálámà ká wá tẹ́wọ́ bidian àdáda lẹ ní kódà àdúà rò tètè gbà tó bá ń ṣe yẹn tába yẹn tán tá a tún irun àwa bẹ̀lọ́n lẹ́yìn náà tí tí wọ́n bá ń pè rún ọ̀ràn yẹn lọ́wọ́ Allahu akbar Allahu akbar ọ̀dà làdáni lòun muadhin ọ̀dà lòun ọ̀wà sàrò tọrọ ntọ́ fẹ́ tójú bá ń rọ àdúrà máa ń gbà tábà fèrè kalẹ̀ lẹ́yìn subhana rabbiyal a'la tábà ti kà tán àdúrà máa ń gbà àmọ́ ń sàdúà anabi ni aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajidun fa akthiru du'a anabi nígbà tí ẹrú súnmọ́ Ọlọ́hun Ọba rẹ̀ jùlọ tí ò sígbà tó tó súnmọ́ Ọlọ́hun Ọba tó bẹ̀ mọ́ òun náà nígbà tó bá fẹ́rí kanlẹ̀ anábìnrin ẹ̀ pọ̀ ládùá ẹ̀ bẹ̀rẹ̀ tá n fẹ́ tó bá nafila, náfìlà yóò gùn rẹpẹtẹ tó bá jẹ́ ìrun ọ̀ranyàn òníjọ́ pẹ́ òníjọ́ pẹ́ sapsap bí mọ́ bá sì ti gbérí wọn ò gbérí ni o wọ́n bá parí àwọn àsìkáàrù tá a máa ń ṣe lẹ́yìn àtàyà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tàṣàwòdù tán ọ̀sẹ̀ àwọn àdúrà tá a máa ń ṣe tán kó tó di pọ́ sàlámà sápò ọ̀tún àbí sápò òsì kó sàdúà ànábìlà àdúrà máa ń gbàgbà náà lẹ́yìn àlásọ̀rì níjọ́ jimá tó rò ó fi wọ̀ àdúrà máa ń gbà ayélálà àti wàsífà kan ní ká máa ṣe wọn ní ká máa jòkó àdúrà ní àmọ́ alẹ́ pariwo mọ́sálásí eléyìí ò lànà anábìwá Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn náà tó bá ń gbààwẹ̀ ọ̀sán ló mú ni omi ló mú ni làbídùn lọ jẹ ni tó bá ti dẹ́kun rẹ̀ tó bírèkì tán ó wá ṣàdúà anábì ní was-sā'imu ḥīna yufṭir anábì ní àdúrà máa ń gbà fún ẹni tó gbààwẹ̀ nígbà tó bá sinú tán gbàrà tó fi nǹkan sẹ́nu lẹ́yìn náà àdúrà máa gbà lẹ́yìn gbàtà bá sàlùwàlà tán ọ sàlùwàlà ọ kà gbọ́ àsìkárò tá a máa ń kà lẹ́yìn àlùwàlà ọ wà bẹ̀ lọ́hùn nínú àwọn àdúrà tá anábì máa ń ṣe tọ́pọ̀lọpọ̀ wa táyì sábà ṣe tóore sì ń bọ́ ọmọ wa lọ́wọ́ lẹ́yìn gbàtà bá sàlùwàlà tán náà la máa ń sèmú náà ẹ̀sùn náà máa jóra ní ọ̀pọ̀lọpọ̀ wa àkásí àbí àmọ́ òun náà ni Allahumma egifere ilé dhambi ọlọ́mọṣà fèrè ẹ̀ṣẹ̀ mi jì mí ọwọ́ sẹ́yìn lè fi dárí wàá gbàmíláàyè ilé tó fẹ̀ mọ̀jẹ̀ tó há wabariki lè fi risiki wá fi alibarika sí arizikì mi bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ọlọ́wọ́n bá a la yóò máa ṣe dáadáa fún yàn nínú ilé ayé yàn nínú ní máa ń jẹ́ ká dùn ọgbà tígbà láyé bá wà fún yàn ní kéèyàn kọjú sí kíbla tí ọba sígbà láyé ee kọjú síbi tó bá rọ ọlọ́run àmọ́ èyí tó dáa òun náà ni pé tígbà láyé bá wà kéèyàn kọjú sí kíbla àdúrà tètè máa ń gbà tó láǹfààní láti kọjú sí kíbla ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ẹnu wọn bá ta wí kọ́lọ́mọ́tà jọ sáǹfààní fún wa ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí máa jẹ́ ká dùn ọgbà nínú àwọn ìwà oníkẹ́yìn máa sokùn ẹbí papọ̀ anabi ni masarrahu ayọ̀bùsọ̀tà aláwọ̀ fi rìsíkì gbogbo ẹni tó bá fẹ́ kọ́lọ́wọ́n bá aláàkọ́ gbà wọn láàyè àrísìkì wọ̀nyún sá aláwọ̀ fi athari ó sì fẹ́ kí ẹ̀mí wọn gùn fali yẹ́sùlẹ̀ rahima kó máa sokùn ẹbí pọ̀ ẹni bá ń sokùn ẹbí pọ̀ àdúrà rẹ̀ tètè máa ń gbà ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa wà á lòlẹ́ gbàgbọ́ ìpè ọlọ́wọ́n bá rẹ̀ gbogbo àdúrà tí ọba ti ń bá a sọ ọlọ́wọ́n bá ń gbọ́ ọlọ́wọ́n bá ni ó sì gbà á ọlọ́ni wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum ọlọ́run bá ní ẹ nífẹ̀ẹ́ nǹkan mi gbà mí tẹ́ fẹ́ kí n ṣe fún yín aburú sì ni tí n bá ṣe fún yín wallahu ya'lamu wa antum la ta'lamun ẹ̀yin òkúkú mà èmi nìkan mọ̀ mà ló sì tó o bá ń ṣàdúrà tọ́lọ́wọ́n bá aláwọ̀ bá fún ọ ní tó ń fẹ́ má ń gbà á pàdúrà rẹ ọgbà o àdúrà rẹ ti gbà o èyí tó dàbí èyí tó ń béèrè yẹn lọ́lọ́wọ́n padà fún ọ pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala gbogbo àwọn àdúrà kọ̀ọ̀kan Eh, tó ní í ṣe pẹ̀lú ìṣòro kọ̀ọ̀kan nínú sẹ̀mí ọmọ èèyàn a máa gbé yẹ̀wò pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run inshallah ta'ala a máa wá ju ibi tá a ti rí fún wa a sì máa pè é fún wa a máa sọ ìtumọ̀ rẹ̀ fún wa a máa sọ nọ́mbà rẹ̀ fún wa èyí tó bá bá nọ́mbà wa látọ̀dọ̀ ànábì èyí tí nọ́mbà ò bá bá wa tóun náà bá nọ́mbà wa a máa ṣètì pa wa bá ká lérí ẹ̀ Ọlọ́run Allah ń gbọ́ o agbára wa náà òun náà làdúrà sila olùmọ́mìn wọ́n dùn ha ẹ̀rí ìdá mùsùlùmí tí fi jagun àdúrà ni àdúrà òun náà ni nǹkan tí ọlọ́run ọba aláàpáwá láṣẹ tó ní ká máa ṣe tá a lè fi gba nǹkan lọ́dọ̀ òun ọlọ́run ọba wa ọba yìí náà lọ́ba tí ìmọ̀ ń kọ́yàn ládùúà ọba yìí náà ni máa jẹ́ kádùúà yìí kó rọrùn fún yàn ọba yìí náà lọ́ba tí máa ń gbàdúrà yìí lọ́wọ́ yàn àwa bẹ̀rẹ̀ ọ̀nkọ́lọ́ mọ́ṣá ìgbàdúrà ẹni kọ̀ọ̀kan wa wọ́n wàá sọ pé wọ́n fẹ́ gbàdúrà mọ́ wọ́n fẹ́ ṣe àdúrà ẹni tí gbàdúrà òun náà ni Allah kọlọmọsá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a máa tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda tó lọ́wọ́ bá wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ṣe nírọ̀rùn fún àǹfààní láti ṣe kíkọ́ ọmọkùnrin ní Yunus Akorede láti fún wa ní oúnjẹ mi tì ní jẹ àbílẹ̀ Allah subhanahu wa ta'ala kó má ṣàìbára fẹ̀mí wọn lẹ̀ lórí dáadáa bákan náà abẹ́lẹ́wọ̀n bá aláà fún àwọn tó ṣòro pẹ̀lú ètò yìí kọ́lọ́n bá aláà kó má ṣàyẹ̀ bá aṣọ wọn lẹ́sàn án fi dunya wal akhirah fajazakumullahu khairan. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Oeste eu bọ́ ṣe máa lòlò tàbí kọrin afrojuju tó máa dàbí ẹni tó ní. kò sí bọ́ ṣe máa lòlò tàbí kọrin afrojuju tó máa dàbí ẹni tó ní. oníkọlà jẹ́ ó ṣe o ọmọ pẹ́tẹ́rù ti dé o. ṣìnà pété ló dá afrojuju. afrojuju ìfẹ́ sísẹ́ o. ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ jọ̀wọ́ iná pè ní creator. olùdásílẹ̀. mo ní kí iná pè ní founder. olùdásílẹ̀. olúwa ṣínà business olùdásílẹ̀ afrojuju àti sandálẹ̀ tẹ́lẹ̀ rí ayé òde pátá dáradà mọ́kànlé fọwọ́ aago sẹ́yìn ni àsìkò àwa yóò tìrẹ́ ò kọ́ yé bínú wa fọṣọ ni yọ ṣàgò. kò sí bọ́n ṣe máa lùlù tàbí kọrin àfojúdi tó máa dàbí ẹni tó ní. kò sí bọ́n ṣe máa lùlù tàbí kọrin àfojúdi tó máa dàbí ẹni tó ní. oníkọlá jọ ṣòwò ọmọ pẹ̀lú tìjọ. ṣínà peter tó láfojú. Africa, different is there. fà wálẹ̀ n tó mú ọ tó fi play léyìí n ta jọ jẹ lé nìyẹn. irọ́ o n ta n ta ta fi sókè. èwo. yí ilé yìí gbọ̀n jù má ṣe bọ́ sí lẹ́wù mọ jẹjẹ ká bàbá tún mi bàbá bí bàbá tún mi ṣe wọ́n ká mọ́ kínní mọ́ ṣe ẹ méjì náà ká hmm? jọ katakata náà. <laughs> bó ṣe ń gbà bíbélì tiẹ̀ rọnu. ọjọ́ katakata yẹn. èèbó rẹ̀ wá ní lapsis fúnra rẹ̀ ní fi kọ́mọ́ àti apostrophe sí èèbó ń sọ. fúnra rẹ̀ kò béèrè tó fi bẹ̀rẹ̀ announcement. <laughs> ladies and gentlemen. ṣé bó tẹ̀ kó tiẹ̀ lo ladies and gentlemen. ṣé bá tẹ̀ ní symptom fún announcement. the music house is being destroyed now. <laughs> yìí okay. <laughs> Uh, oh my God! Oh no. There's no way. There's no escape route. Please please help, help us. us help us. èmi náà lóòótọ́ yìí wọ́n ṣòkòtò tí tí mi débi. ọwọ́ ṣòkòtò pátá lọ wọ. ẹ ẹ mọ èyí tètè mọ àní mo tún wọ pátá lé jókòtò. ìwọ tó dáa. sọ pé pátá lọ kí n kọ́kọ́ wọ̀ kí n wọ́n wọ́n ṣòkòtò lé. báwo ṣòkòtò lọ wọn apáta lè. you want to die. ìgbà tí mo dé iwájú ta ni ẹnìkan bọ̀ wọ́tọ̀ mi pé bọ̀dà. bọ̀dà pátá mọ̀ wà lórí pátá wà lórí ṣòkòtò yín o. bọ̀dà yín ká pátá lẹ́wọ̀ kátà bẹ̀ lẹ́wọ̀ lé ṣòkòtò mo ní. òwò mọ̀ ètí wọ̀ rí báyìí. ó tọ̀rẹ̀ wa kan tó wọ sóòdì jíìsì ẹ̀ òdì aṣọ tó wọ sókè òdì lọ́wọ́ mọ́tò <laughs> bí ó ń fàyàwọ́ lọ́pàkì tèmi túpetúpe mo ní wọ́n ti wo ọmọ kan wà tí ó yẹ pé gbogbo ìgbà ni mo máa ń tọrọ àforíjìn lọ́wọ́ Ọlọ́run ọmọ yẹn ó pẹ́ kí n tó mọ̀ pé ọmọ bọ̀dá lálọ́mí ni ló bá dé ó ní ẹ pẹ̀lẹ́ bọ̀dá ló bá ní kí lẹ ní sọ sí ibi ìtàn wo ló gbé ó gbé ah! fóònù kámẹ́rà lọ́wọ́ ló wá fẹ́ rí ó fẹ́ ṣiṣẹ́ oníròyìn ni ó ní kí lẹ rí sọ sí ibi ó ní kúrò níwájú mi àkọ́kọ́ kò dáhùn mo bá fóònù yẹn mo kàn lẹ́mọ́lẹ̀ ni ọ̀dà alálọ́mi wá bá mi mo lẹ́mọ́lẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ mo dẹ̀ mú fóònù yẹn ọ̀dà alálọ́mi wá ní fóònù tó mú fóònù ọmọ rẹ náà ni ah, kò mọ̀ pé kò yẹ kó. sásìkò yẹn nìyẹn ń béèrè pé kí ló kọ rẹ èèyàn hmm? wá kí lè rí sí tán wó yìí hmm. láì ṣe búkà ẹ tí wọ́n wú àti bàbá kórè rẹ̀ gan kò fojú rẹ̀ wò yẹn. nígbà tó dọjọ́ Sunday mo lọ playback bàbá tó mi ṣe nígbà tó wọ́n wá sọ fún pé àwọn bọ́ọ̀sì wà nù ọgbà o. <laughs> ọkọ òbí tó wọn kò sí mi. ó kọ́kọ́ dìde ó ní yá ó ti jókòó ó tún dìde ó yọ ó yọ headphone. ó wò ó ṣe ọmọ ẹsẹ mari mari ó yọ headphone. ó wá ó wá fóònù ẹ ó wá rántí pé fóònù òun wà ń ta. fóònù kàtà kọ́kọ́ gbà <laughs> fóònù yẹn náà kọ́kọ́ fóònù ti tẹ̀ gan-an kọ́kọ́ mú ní reception. Ah, ó gbé headphone ó gbé lẹ̀ ó tún gbé sétí padà. ó àbọ̀ wò gbọ́ngàn ẹ̀wọ̀n wò gbọ́ngàn kíní yẹn ò mọ̀ dáa ẹ̀wọ̀n wò gbọ́ngàn. ó ní kí ló sọ kí ló sọ ó ń wo aago ọwọ́ rẹ̀ ó wò mọ aago studio ó wò kó aago studio àtàgọ ọwọ́ òun ọkọ rẹ ti àwọn òsì lóru pé ilẹ̀ ti mọ̀. kí ló ṣẹlẹ̀ ó ní tó bá ń gbọ́ kéèyàn ṣe balabala bíi ti ẹ̀rọ ó dà pé DJ Bright DJ Bright kàn kúrú sí ni hmm? ó kàn kúrú sí ni. kò pẹ́ ẹ̀ ni ọmọ mi pa wọlé ní dádì dádì wọn ní kí ni èmi ń gbọ́ Sunday Glory Melody lọ wọn ní dádì dádì babatunmise lòun ti ń pè yín meanwhile silence ní fóònù mi wà mí wò ó ní babatunmise ń pè yín kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n sọ pé àwọn amúrọ̀bà wà lọ́fíìsì ó ní ah hmm. tún wẹ̀ wọ́n á pé bàbá Túnmiṣe padà bàbá Túnmiṣe gbọ́ kí ló ṣẹlẹ̀ ó ní the armed robbers sir <laughs> ó ní the <laughs> armed robbers sir they are in the office mo ní ẹ ok ṣé ṣé màá sáré lọ pàdé wọn <laughs> mo á ní ok ní ìwà mọ tí mo ti lè ṣe mo kọ́kọ́ pe kọ́kọ́ pe iléeṣẹ́ ọlọ́pàá wọ́n á pe wọ́n á pe mayor. ọmọ kí kò dé kọ́kọ́ kò dé kọ́kọ́ ọkọ̀ sọ pé ah, láago mélòó. ilẹ̀ ti mọ́tàn eh, ten minutes to six ni ìṣẹ́jú mẹ́sàn-án wọ́n fi operate pàpàpà pàpàpà mo wá pe mayor mayor nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ó ní ṣé wọ́n sì wà ń bẹ̀ mo ní èmi kọ́ ah, ah. èmi ilé ọ̀dọ̀ mi mo tún gbọ́ béèrè mayor ah, òjijì ló bá everybody ṣé wọ́n sì wà ń bẹ̀ ṣé wọ́n sì wà ń bẹ̀ Abọ́ládé Salami gbà tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ yèyé náà wá rí láàstì òun ló pàdé wọn láàstì. òun kọjá lẹ́nu géètì. òun kọjá lẹ́nu géètì wọlé ìgbà yẹn làwọn bọ́ọ̀sì yẹn jáde. làwọn bọ́ọ̀ta bọ́n ṣe bó ṣe bọ́ sórí ọ̀kadà tó lọ òun kàn wọlé ni lọ́jọ́ wàá ṣẹ̀ṣẹ̀ wàá nàárẹ̀ ìtẹ̀ fún pé ẹ báyìí ló ṣe ṣẹlẹ̀. ló bá wò pé à ah, àwọn tó ń rí wọn wọn pàdé òun lẹ́nu géètì ń sìn òun tiẹ̀ tún kí wọn bíi kọ́sítọ́mà <laughs> tán dẹ̀ sọ fún ìyẹ́ ọdẹ tó wà lẹ́nu géètì ni. wọ́n láwọn gbàdúrà tù wá. ẹ wọ́n ní oníṣègùn ah, mà wọ́n ni. o mà wọ́n ni ìyẹn ní òun ò mọ̀ yín òun wá fún ẹ̀ńkwárì ìjọ́sí tóun fẹ́ gbàdúrà tì ìyẹn sì ti wò pé ah, at least. Ah, iléeṣẹ́ rédíò rẹ̀ ó lè jẹ́ news mention ló mú wá ló mú wá o àdèmà ka àjábalẹ̀ seven. ní mi ò mójú yìí mi ò mójú yìí ó ní wò mí dáadáa o. wò mí dáadáa ìyẹn ni ó lo full nose mask náà. Hmm, ọkọ bọ ni ó bọ nose mask. so ìyẹn tún ní mi tún ti mọ dáadáa. àwọn méjèèjì tapa bíi kan wọn kàn nàbọ sí ni pé ọyá. wọn kàn ná àfọ̀ṣẹ sí ni àfọ̀ṣẹ ìbò wọn lọ yá. nìṣó àwọn tó kù ní ń kọ́ wọ́n ní wọ́n wà lókè. kò tiẹ̀ kọ́ mọ bí wọ́n ṣe kọ́ ṣe sọ náà. wọ́n wà lókè. wọ́n kọ́ mu wọnú họ́ọ̀lù wọ́n rà àwọn tí wọ́n ń sùn lọ́wọ́. àwọn ẹ̀ma ilé ní tí sunu sàárì bàbá àti ọjà lọ kọ́kọ́ jáde bàbá àti ọjà ṣe jáde sálẹ̀. oh my god. rose máa wọlé o bàbá àti ọjà ṣe bọ́ ṣe bọ́ lé wọn. Ah, ó mọ̀ máa gbà wẹ̀ o. ó máa gbà òun bọ́lẹ̀ ni ó jáde kúrò ní studio bọ́lẹ̀ ó lọ sínú ọ́fíìsì ẹ̀ nísàlẹ̀ kò wá ju two minutes síra wọn. iṣẹ́ yẹn ti bẹ̀rẹ̀ lókè wọ́n ti match àwọn kan gòkè òun wá tún wá gòkè òun tún wá sọ̀kalẹ̀ ó wá ń retí pé kán ṣí géètì fóun. ọmọ tó wá tún fọ́nì ni pé ìgbà tí àáfàá tí òjá dé ìsàlẹ̀ hmm. tó fẹ́ gbé mọ́tò ẹ̀ ó tún wá ń pe security. ó wá ń pe jíde jíde ìkan lára àwọn bọ́ọ̀lù. ó tún wá fi akọ sí mr jíde pé bóyá jíde tó ń pè yẹn <laughs> respect ò sí ń bẹ̀ pé mr jide. jide tán ti tì mọ́ wọ́n ti. jide tán ti mú mọ́lẹ̀ mi. tó ti lie down ní reception lókè. tìbírútìbí ó kàn ní kọ́mọ rẹ̀ kán bóun ṣí géètì ni. ìkan náà àwọn ọmọ àfa àti òjà kan bá ṣe lọ kàn ń kàn drive out ní tiẹ̀ ni. gbogbo ẹ̀dá bíi sinimá. ìgbà tí ó ń pe jide tó ń pe jide yẹn eh. ìkan lára àwọn bọ́ọ̀sì náà wá yọjú lójú window pé. ó rí i. i pé ó wá pè kan lára àwọn bọ́ọ̀sì ẹ pé ẹnìkan ti pariwo ń sàlẹ̀ pé yanni awọ́rì kárí ọ̀ nine minutes wọ́n wá dàbí ìgbà tí èèyàn bá sọ pé wọ́n act film ah, ẹja ni àwọn tó ń ṣe fíìmù àwọn tó ń ṣe fíìmù yẹn wọ́n ń rí lò. Ah, ẹ máa ná àwọn jókòó yìí. Ah, tẹ ẹ bá padà. ẹ ti wo gbogbo sínú àwọn irúfẹ́ kan báyìí o òun lè máa ń gbé jáde fún wa. Eh, ẹ ti wo gbogbo sí yẹn tán. ẹ ti rí tán. yányán. ẹ wà á tiẹ̀. ìmí inú yín gan bẹ́ẹ̀ wọ́n ti ké bá jẹ́nẹ́tù sí yín lẹ́gbẹ̀ẹ́ rí tẹ̀tì mọ bó ṣe rí torí bí èèyàn ṣe máa ń gbọ̀ngbà tó bá rí ìbọn ni èèyàn ṣe máa ọ̀rọ̀ ọmọ kọ́ lẹ́nu ni. tana máa fìbọn ban hàn tí ò ní. ìbọn ìbọn mọ̀ náà pè. ó ní ọ̀tà kọ̀ lọ́ta. ọlọ́ta kọ̀ lọ́ta. ibi tó tún wá burú sí ni pé o ò mọ̀ bọ́ tó lọ́ta ń nú. bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n kọ́ síbẹ̀ pé eléyìí ọ̀lọ́ta o. ìtọ́wọ́sì jù nìyẹn. o slow down the beat. nǹkan méjì ni mo bẹ̀rù láyé. slow down the beat. mo bẹ̀rù ìbọn mo bẹ̀rù kọ́lọ́pàá tọ́jọ́ mi. Ah, tọ́jọ́ ọlọ́pàá tọ́jọ́ ọlọ́pàá ọlọ́pàá ti tọ́jọ́ Bramusi báwò rí wọ́n sì ń béèrè pé ta ló gbé mọ̀ lóun lòun gbé kọ́dà ojú wíńdò lòun gbé wọ́n ní wọ́n ní sóun nìkan ló dáa gbé ó lóun nìkan lòun dábọ̀ lùtù ọlọ́pàá yẹn tó wá bẹ̀rẹ̀ pé mọ̀ọ́lù dà ó ló wà lápò ẹ̀yìn ṣòkòtò òun ó ló wà nú àpò òun tọ́jọ́ <laughs> ah. yá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n bá wa kẹ́dùn lọ́tún lọ́sì ọlọ́run ní já rírú ẹ̀ mọ́ àti US náà ti pè mí. Hmm ẹnì yẹn kà pè mí ni ah ẹ ló yóò bì ah kí ló ń ṣẹlẹ̀ báyìí kí ló nàìjíríà yín yìí kọ́ ló máa ṣàánú wa mà ní abátúmí ṣe ló ń sọ ní ìsìnbẹ́ pé mo kọ́ wò pé sẹ́ni yìí mọ n tó ń sọ mo kọ́ mo ní abátúmí ṣe sọ pé kí ni ó ní ah ẹ ní láàárọ̀ kutukutu. ó ní láàárọ̀ kùtùkùtù mo kàn wò pé eléyìí ọmọ ti ń sọ jàre mo kàn sáré lọ abátúmí ṣe ni mo bá rí tí ń bẹ̀rẹ̀ tí ń ga tí ń bẹ̀rẹ̀ tí ń ga tí ń wò ẹ lórí ó wà bàbá tún mi ṣe. ó play music tá a fi ṣe tán ni kò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ò lè wá mọ́ mo wá bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbẹ̀ nọ́mbẹ̀ wá ń ríǹgì dànù nọ́mbẹ̀ wá ń ríǹgì dànù. fóònù ti wà lápò àwọn boys ńgbà yẹn àwọn boys ti wọ́n ti gba fóònù already in time yẹn ó ń ring ó ń ring for like three hours kó tó di pé wọ́n pa finally. ó ń ring ó ń ring mo kàn pé tayé mo tún lè pe ó nínú fíìmù nínú fídíò tí mo wò mo ti rí DJ Bright. ọmọ tó burú jù gbogbo fóònù tá ń gbà pátápátá náà ń béèrè password lọ́wọ́ àwọn àwọn boys tá ń gbà. lẹ́rọ̀ ni wọ́n sì fi passport tó dùn mí jù tó dùn mí jù ni ọ̀bẹ́kẹ́ ọ̀bẹ́kẹ́ ọmọ mi. Ah, ah, ọ̀bẹ́kẹ́ action pọ̀ ọ̀bẹ́kẹ́ aláṣẹ. ọ̀káwọ́ ọ̀káwọ́ lórí báyìí ni. ọ̀káwọ́ lórí wọ́ọ̀dì fẹ́ ṣe ọ̀hún ní ọ̀bẹ́kẹ́ mi ọ̀bẹ́kẹ́ mi tó jẹ́ pé tí àwọn area boys bá dúró báyìí. yóò mọ dúró sí wọn lọ́rùn ni. àyè ọ̀bẹ́kẹ́ lásán ọ̀nà kọ́kọ́ bọ́ ṣe ń lọ́rùn o lọ́rùn rẹ̀. wọ́n gba jésù ọ̀rùn rẹ̀. jésù ọ̀rùn wọn gbọ́ gbà pé kọ́kọ́ fi jésù lẹ́nu wọ́n ti mú jésù ti bẹ̀. tó ṣe ní ọrùn ẹ̀ ní cross wọ́n wá gbà kò tún wá ṣe ẹni yẹn tó ń tọ́ àti tó kò ṣe tó tó help wọn tó bá wọn. ìyẹn gbà ó sọ sápò òbàdì ó dàbí ìgbà táwọn olè ká mi mọ́ èmi ni wọ́n ní kí n mú fóònù wá mo ti mú fóònù ó kàn wọ́n ní ah òun lo wedding ring mo ní. mo ti má rí i. ó ní legally ni marriage jẹ́ mo ní bẹ́ẹ̀ ni gold nìyẹn àbí mi lè sọ yes mi lè sọ no ó ní kí n mú wá wọn mọ̀ bóyá góòlù nàbí. ọ da góòlù mọ. bí mo ṣe nawọ́ sí i ní ọkàn ra bọ́ọ̀ ni mo ṣe sí báyìí ni ó kàn wò kejì báyìí ni gold. ọmọ tó pa mí lẹ́rìn jù ètò burú jù ọlọ́run má jà ríró ẹ̀ mọ́. àmín. àyàn mọ́lé mm. kó lè tún máa jalè olè kó lè tún máa jí fóònù rárá fóònù tó ti jí. mo sọ ti ayé kí lorúkọ fóònù náà ṣèṣe Ericsson Ericsson kọ tó máa ń dùn olójú blue báyìí Motorola Motorola Motorola tó máa ń yí ojú ẹ̀ báyìí. onídọ̀ hmm. pọ̀lọ́. Hmm. ó ní mò ń lò ń gbà yẹn èyí tó mu hmm. ó sáré ó tọkìn ó sáré sọ sápò bàdí èyí tán jọ wá wá béèrè lọ́wọ́ mi pé fóònù ẹ̀dà mo ní ẹ ti gbà mo ní ọ̀nkú mo pè lọ́nkú mo ní ọ̀nkú yẹn ti gbà mo ní ọ̀nkú yẹn ti gbà ó ní ìyẹn wá tún sọ fún pé ọ̀nkú èwo mi ò gbà fóònù lọ́wọ́ mi ti gbà fóònù lọ́wọ́ ẹ̀. ọwọ́ adọ́gbọ́n lọ́wọ́ sí pé àwọn bọ̀dà tí wọ́n ní rùngbọ̀n. nígbà lọ́wọ́ wọn bá mi ṣe fóònù kan dùn lápò ọkùnrin ṣe mí ní olè ní ẹrù jáde. tún sọ fún kejì ẹ pé olè pé olè lólè. olè ní ẹrù jáde bó ló ti gbà fóònù ẹ. ẹ máa wò ó ṣùgbọ́n kí nígbà míì tá a bá pe àwọn tí wọ́n ṣerú iṣẹ́ ọṣẹ́ báyìí wọ́n á padà sọ fún yín pé ìlú le everything wọ́n á rojọ́ mo nígbàgbọ́ pé choice ni o. ní kíni. ni pé n tí mo fẹ́ ṣe nìyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wà tó jẹ́ pé n tí wọ́n ń là kọjá burú ju ntẹ́yìn là kọjá tẹ́ fi gbà tí lọ́ọ́ jalè yẹn lọ. bàmú sọ fún ẹ ìlú le lóòótọ́ o wọn ò dẹ̀ gbàgbọ́ pé àwa tá a wà ní entertainment industry bóyá àwọn tó ń ṣe movie àwa tá a wà ní bóyá bíi broadcast industry pé olúwa là ń bẹ̀ ni jùgúnjùgún owó kan ò sí lọ́dọ̀ tiwa olúwa là ń bẹ̀ ni ó tiẹ̀ tó ru Ọbátúnjí ṣe tírúgbọ́n rẹ̀ ṣe yọ̀yọ̀yọ̀ bíi ẹ̀fọ́ etídò yìí wọn lè bìlíìfù pé kò lówó lọ́wọ́ àbí kò rí pajúwọ̀n. àní lọ́sàn-án yìí <laughs> nígbà tí mo fi balance mi hàn ẹnìkan. o ti fi balance yẹn hàn mí rí. mo ti fi hàn yẹn. tí mo ṣe ogo ta ló fẹ́ gbàgbọ́ pé mi ò lówó lọ́wọ́. irí ọ̀run sẹ. wọ́n ní bọ̀dá yín ká ah. àkáǹtì eléyìí tó wà ẹ̀ sí hàn wá. ìdí tí wọ́n fi ń kọjú oró sèmi ni pé èmi àti ẹjọ́ ń ṣètò ah. wọ́n sì gbàgbọ́ pé tó bá ti pa wàá àti díẹ̀ ó pè pé cob òun náà wàá bu díẹ̀ lára. Ah. <laughs> even nígbà tí diesel wà ní two hundred and twenty mo mọ ojú rí ká má ah, sọ àtọkùn rẹ ìgbà tó seven seven twenty seven thirty seven forty mm. mo mọ ojú mi rí. kọ́lọ́hún ó ṣàánú ni kọ́lọ́hún ó ṣàánú ni pírẹsẹ́ńtà wo ló lówó lọ́wọ́ kọ́lọ́hún ó ṣàánú ni kò sí àánú la kàn rí gbà orúkọ là ń jẹ ah, ṣùgbọ́n nǹkan kan ni ó ń rú mi lójú ó hmm. ṣe jẹ́ iléeṣẹ́ rédíò kí ni wọ́n ròyìn pé ó lè wà nínú iléeṣẹ́ rédíò and then nígbà tí wọ́n mọ̀ pé tá a bá wọnú iléeṣẹ́ rédíò wọn lè kò sí ẹ̀ lè bówó ńbẹ gbogbo advert tá à ń gbà <laughs> most of it advert látèkó tán ti tán sẹ́ndì látòrí email àwọn tí tán sẹ́ndì àmọ́ advert ó jẹ́ pé oṣù mẹ́ta oṣù mẹ́fà lẹ́ẹ̀ tó máa rówó advert mí ìgbà gbèsè sì ti bá gbèsè lẹ̀ ẹ sáré fi rọ́rọ́ ra wọn mọ́ra wọn. máa san directly náà máa san sí company's account. ọ̀tẹ́ ẹ fi rọ́ lónìí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oore ọ̀fẹ́ ọlọ́run la rí gbà àwa <laughs> sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àánú ọlọ́run la rí gbà. àánú ni àánú ni. ẹ akànrí wa tá à ń neat. tá à ń ah iṣẹ́ yẹn ló iṣẹ́ yẹn o gbọ́dọ̀ mọ́ o gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ah ọjọ́ kẹ́ẹ̀ẹ́dẹ̀kan fún mi ní mc hundred thousand péré ọlọ́run ló yọ mí bó ṣe fún mi mo ti gbagbági lọ mo ra nǹkan mo ra <laughs> mo ra léèsì tó dáa wọn á gbé fún yẹmí télọ̀ kan báyìí orí yẹmí ò tí mọ táàsì gbà náà ó bá mi gbẹ dáadáa bí mo ṣe ń débẹ̀ báyìí ó ní ó justify owó tí mo fún ẹ ah, hmm? bẹ́ẹ̀ ni ó wò bá ní yà ó justify owó tí mo fún ẹ hmm. lọ gba microphone báyìí so ká ní kó wọ̀wọ̀kúwọ̀ débẹ̀. Ah. o ti wọ̀wọ̀kúwọ̀ rí náà tójú pa mí bí mo sọ fún ọ tí mo wá ah, sọ ní tàṣì èso èsì ọdẹkùn mi débẹ̀ ni o tún wá gun ọ̀kadà mo ń láàgùn yọ̀bọ̀. dry cleaner ṣe mi. ó ní ẹpẹlẹ. ó jẹ́ pẹ́gẹ́ pọ̀ jù. ẹ̀yin lẹ́yìn tí ta sanwó fún <laughs> <laughs> ọwọ́ àwùjọ rẹ ni bàdérì tán mc tó sanwó fún ti dé o. ẹ jẹ́ pé kan lára àwọn ọ̀rẹ́ wa kó wá gba microphone. ó ní kọ́kọ́ bọ́ síbì kan wà á ń bí èsì yẹn kọ́ kára ẹ lè gbẹ díẹ̀. ẹ wo mo fọ òjò pa mi òjò pa ikú tó lọ dúró síwájú èsì. ní kí n lè ba àgbẹ mọ́ mi lára ah. mo á dúró síbẹ̀ mọ́ ní àpẹ́ ah, tó bá ti ní àdánù ah, ah jákèjì kan bẹ̀rẹ̀ jákèjì kan bẹ̀rẹ̀ ó ti yẹ mo mọ tí mo ṣe máa ṣe fún ẹ o lẹ́fẹ̀ lẹ́nu àbí mo ní ẹ wàá wọlé wàá ṣẹ̀fẹ̀ wàá jáde wàá wọlé wàá ṣẹ̀fẹ̀ aago márùn kọjá ogún ìṣẹ́jú let's talk about it bẹ́ẹ̀ ni kọ́lọ́hún ṣàánú wa àná lù ó kọjá DJ Bright tí mo padà wàá pè <laughs> òun tiẹ̀ kó sì sọ story fún mi bó ṣe lọ. àwọn ọmọ máa pọ́n tèmi. ẹ wo. bí o. ṣe ń láti òkè náà mọ̀ láti sá. ọ̀gá kò tiẹ̀ yé mi àfikọ́ lọ́wọ́ gbà mo ní kí ló ṣẹlẹ̀ gangan àwọn bọ́ìsì ni wọ́n wá o wọ́n wá o wọ́n gbé jaga mu wá mo ní ṣé wọ́n rí wọn ni irọ́ wọ́n sọ ni wọ́n sọ ni ọ̀gá náà ti ń bọ̀ ọ̀gá náà ti ń bọ̀ ọ̀gá jẹ̀ jíde ọ̀gá jíde ń bọ̀ lẹ́wà mo ní <laughs> kí ló dé. sọkọ wa pàdé wọn. ẹ máa bọ̀ ní o. <laughs> abọ́ládé náà bá kí mọ́tò mọ́lẹ̀ kúrúkúrú ọ̀gá ọ̀tún wá rọ́nà kọjá wọ́n wá lọ gbà àárín àwọn bọ́ìsì kọjá ó ní ha ó ní ó ní èéfín àrò kò tó èéfín igbó tí wọ́n fi sí òní mú ó lóun gan mọ̀ pé òun yó abọ́ládé ni wọ́n ó ní wọ́n wọ́n tú sí òun lójú báyìí nínú ọkọ̀ ah wọ́n ní báwọn ò bá fowó lé àwọn ò ní kọjá ah. ó ní bóun ṣe dọ́dọ̀ tí wọ́n tán tù ú sí òun lójú tù ú báyìí ó ní wà pé ẹ kọjá kó máa lọ. n tó dẹ fi tá a fi máa mọ̀ pé wọ́n gbàgbọ́ kó wà lọ́wọ́ alémọ́lọ́ lo atm nísàlẹ̀ yìí lè gbàgbé láéláé <laughs> gbogbo tó wà lákàtí mi twenty thousand mo ti fẹ́ gba fifteen thousand mo ṣe gba fifteen thousand ẹ jáde bá mi wò á dáa fún ẹ ìyẹn ayé fẹ́lẹ̀ mhm. fáwa lówó àlèmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ mo lúwàbí mo two tí ọwọ́ ẹ̀ jẹ́ owó yìí tó wà mẹ́ ẹ̀ à mo á ní five thousand láìláì àójú báyẹn lọ àfún ten thousand naira mo ní ìlú gan ni mo gbà ṣé kájọ padà kẹwàá lọ wà account balance mi kò sí nǹkan kan àá o lè fẹ́ mi five thousand mo ní fifty thousand mo gbà ẹ eh, fi two thousand sí. Ah. wọ́n gbà o gbà mo adénu mọ́tò mo wá wò báyìí. wọ́n lọ́hùn. kí n ṣe bí remote pé gọ́gùn pọ́nìṣì. <laughs> lẹ́ẹ̀kan ṣe jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbìyànjú wọ́n ta kìjì wọ́n ta kìjì mo dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pè mí mi ò ti èmi ò rí wọn bá sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n bá mi sọ̀rọ̀ létà àti DPO senate tí ó wà ní fẹlẹ́lẹ́ńbí àti ti toll gate àti toríta hmm. àti tàwọn tẹlẹ́yẹlé SIB department ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín àti area commander uh, eh, Mr. Abiodun eh, ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ thank you very much mm. àti gbogbo àwọn iléeṣẹ́ ológun tí wọ́n ti ń fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́. ẹ ṣeun gan yàtúpẹ́ lọ́wọ́ àwọn fans wa kan gbarata ẹ̀yin fans ẹ̀yin iléeṣẹ́ rédíò tó kù mm. tí eh, àwọn jams wọ́n jẹ̀ dídì gbé mọ́tò wá síbí lánàá wá kí wa ah. àgídìgbò náà mo rí lẹ́tà wọn nírọ̀lẹ́ yìí ẹ ṣe àdúpẹ́ àgbo àwọn iléeṣẹ́ rédíò tó kù pàápàá àdúpẹ́ lọ́wọ́ bcos hmm. àwọn náà wá bcos náà sáré dé kíákíá tvc channels television uh, eh, bbc yorùbá bbc yorùbá hmm. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣeun eh, bẹ́ẹ̀ ṣe ṣe ládùúgbò ọlọ́run àfòfò rẹ̀ mi a sì ní rírú ẹ̀ mọ́ hmm. kò ní yà lọ́ọ̀dẹ̀ gbogbo wa ọlọ́run ó sì bá wa yí orílẹ̀-èdè yìí padà sí dáadáa bá a ṣe ń fẹ́ ọlọ́run bá wa kó sí wọn lọ́kàn kọ́lọ́run yí wọn padà torí n tó wà nílẹ̀ tó pín. ó tó pín tó bá jẹ́ pé ó kárí. tó bá jẹ́ pé mo ṣe yẹ ká pín náà lápín. lápín tó kárí mm, à ń wògbà tí ti ń sọ̀rọ̀ lórí oyè tán ti fẹ́ fi tú rìfáínárì wa ṣe oyè tí wọ́n ti fẹ́ fi. no oyè tí rìfáínárì wa ń gbà pẹ̀lú pé ó dorí kodò oye ok àwọn kan ṣì ń ṣiṣẹ́ ń bẹ̀ dọ́là. wọn àní kò ṣiṣẹ́ bó ṣe wà wáyé. àníṣe bí ò ṣe ṣiṣẹ́ yẹn. ẹ ń lówó tó ń gbà. ó ní staff ó ní staff ó tó ń gbowó ń bẹ̀. mọ wọn ń gbalẹ̀ ń bẹ̀. wọn ń gbalẹ̀ bẹ̀. ó sì ń gbọjà kárí wọ. wọn sì ń gbọjà ẹ ṣe yàtọ̀ fún yẹn àwọn owó míì náà tún wà tó jẹ́ pé à ń gbà lórí yíyá ni tó pé eh, bíi ká sọ pé a gbà fún iléeṣẹ́ ológun láyìnká èso lóṣèlú orin ló ń kọ orin ló ń kọ èso lóṣèlú o ò lè mọ báwọn owó yẹn ṣe ń wọlé tó ṣe ń jáde infrastructure mm. infrastructure ni. Mm -hmm Eh, infrastructure. la fẹ́ fi ṣe fún yín. infrastructure. Ah, ah. Eh, bẹ́ẹ̀ yẹn ọba jẹ́ ń bẹ ọmọ yẹn padà jẹ́ ń bẹ kẹ́ ìran tí ń bọ̀ lọ́la là ń dúró là ń ṣiṣẹ́ yẹn lẹ̀ dé. ìran tí ń bọ̀ lọ́la eh. àwọn ọmọ tẹ́ ń bí mm. tẹ́yìn ń bí lẹ̀ mm. ìran tí ń bọ̀ lọ́la mm. kọ́lọ̀ ń jẹ́ kan rí mú mi. pẹ̀lú ọwọ́ táwọn ọmọ yẹn ti mú generation ti ẹ̀ wá ó bà mí. ó lágbára. ṣùgbọ́n ayé ìgbà tí olè ń jayé àwọn olè oyè lùsì àwọn aníní hmm. tí wọ́n kí ló dé tí wọ́n dẹ̀yìn ó lè kàgbá mọ́. mo jẹ́ pé tọ́mọ ní wọ́n fẹ́ pa olè ní ìsinmi báyìí tí àwọn èèyàn pọ̀ tán fẹ́ pa olè hmm. ibi wọ́n bá ti ń pe iṣẹ́ pé wọ́n fẹ́ pa olè lólè mí tún tú táyà. ṣé nígbà yẹn. níbẹ̀ gangan náà olè mí tún yọ ó tún yọ aṣọ ó tún yọ owó lápò. yàtọ̀ fún. ẹ̀mí ló lè ṣẹlẹ̀ po lè ní spirit ló lè wọn ń pa àgọ́ tó ń lò lọ́wọ́ náà máa ń pa. Hmm. èyí ò dẹ̀ ní kágọ́ yẹn má kí kíní yẹn má tún bọ́ sára ẹlòmíì ẹni tọ́lọ́hún ò bá fi sí lára kò mórè tọ́lọ́hún ṣe fóun. tẹ́lọ́hún ò bá fi ojú kò kò lè sí lára. Ah! ẹni bá sì jalè. ṣáàlẹ̀ aṣọ ńlẹ̀. a ní kò yé ní hmm? ẹni yìí ò kí ní. ìwọ́kọ́. alẹ́ ni tí wọ́n bá ń jalè ò kí ní. kì í ní aṣọ ńlẹ̀. kò kí ní kò mọ̀ ní nǹkan kan torí tó bó ṣe ń wọlé yẹn báyìí ó ti yẹ ó tún ti lọ odidi ẹ̀mí kan ni bí ìgbà tí kinní yẹn ń tọ́jọ́ wọn ni tí wọ́n bá ṣí wọn lójú tó wá rí ní tí ó padà ṣẹlẹ̀ sáwọn lọ́la àti sí ìran míì tó ń bọ̀. àwọn ìránṣẹ́ ọlọ́run kan dẹ̀ sọ wọ́n ní hmm. ọlọ́run má jẹ́ kéèyàn ṣe léwọ̀ pé ó lè kan lèèyàn jà tí èèyàn ní jà míì oh. pé bí ìgbà tí wọ́n tì wọ́n. nígbà téèyàn dìde tó gbébọn tó sì sọ pé bóun lọ yìí o òun fẹ́ lọ kú ni o tóun ò bá ti pààyàn wọ́n gbọ́dọ̀ pa òun tó gbé ọkàn yẹn lọ ó rí pé ẹ̀mí ńlá ni ẹ̀mí ńlá ni ẹ̀mí gidi ẹ̀mí ńlá ni. bàbá yìí wọn lọ́kàn padà o. kí àwọn aráalé. onílé ẹkú ilé o. ìrọ̀nà ẹ̀ lẹ́. ìrọ̀nà ẹ̀ lẹ́ láyínká lèmi jẹ́ mọ̀ bóde kí n má bàa ṣẹlẹ̀ tẹ̀. ìtọ́jú pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tòun ti mẹ́rìnlélógún àwọn àgbààgbà tí ń bẹ lálejò ọ̀run tí wọ́n kọ mímọ́ sí olúwa ọba tó fi jẹ́ pé sixteen ẹ̀rìndínlógún làwọn àgbààgbà tó tẹ̀lé odò àdó níbi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ janjanjan pẹ́tà ọwọ́ ibà tí èdè àtẹlẹdẹ́sẹ̀ ìbàrẹ̀ eré òní kò jọ máa wò alẹ́ wò àtàtà ìlójúmọ̀ká àti gbogbo ayé ń pèlẹ́ nìkan ṣọ láyínká ọkùnrin mẹ́ta àti gbẹ̀ngàn àti ìyìntó kan ọkùnrin mẹ́ta tó gbòòrò lè àwọn èèyàn sọ pé ọkùnrin mẹ́ta àti tíntín. ọwọ́ ọwọ́ ọ́fíìsì ẹ̀ báyìí làwọn là ń sọ fún pé ah, ọ̀gá ẹ lọ tọ́lẹ̀tì ní ìsìnkẹ́jídé ni òun ṣèṣì tọ̀ sí ṣòkòtò ni. ó nínú ohun gbogbo káṣà máa dúpẹ́ torí tẹ́lẹ̀ yìí ò bá ṣe àmọ́ míì tí ì bá ṣe ìgbà míì tí ẹ̀dá bá ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run ò bá tì í fún ẹ̀dá mọ bẹ̀rẹ̀ sí ni mọ tara pòrò pọ́lọ́run ṣé etí ọlọ́run di ni mo rí ọ̀rẹ́ wa kan tó béèrè ńgbà tá a graduate ohun tó ń bá dé ọ̀run olóhùn bọ́lọ́ mú nǹkan lẹ́ o olóhùn béèrè <laughs> olóhùn bọ́lọ́ olóhùn gbẹ̀tẹ̀ bíbí ọlọ́run léèrè ṣé ìyàwó rẹ ni mo gbà ni ìyàwó ẹ ni àbí mo pa ọlọ́run tó fi jẹ́ ó dáa fún mi láyé tí ò fi jẹ́ kó dáa fún bàbá òun tí ò sì tí tún á dáa fóun náà olóhùn ní question láti bí ọlọ́run olóhùn bá ọlọ́run fa nǹkan àwọn ọmọ <laughs> wo mo mi nígbà náà ṣé ó lè débi ọ wà ni òun náà fi ń pè ní kábíyèsí kábíyèsí ohun tó wù ló ń ṣe hmm. àkọ́bí ilé ń lù mí ni wọ́n ti fọkàn sí pé ó yẹ kó lówó lọ́wọ́ àkọ́bí ò ní ní hmm. àbí ni ó padà mọ bọ́ àkọ́bí bákọ̀ bí bá tún torí ẹ̀ sáré yóò tún kan sáárù mm. Mm. nígbà míì obìnrin lọ́lọ́run ó gbé dìde mm. obìnrin tí wọ́n pè ní atẹ̀yìntọ̀ òun ni ọmọ bọ́ gbogbo ilé bẹ́ẹ̀ bá tún torí ẹ̀ sáré tọ́ sáfá oh. yóò kọlu mọ́tò yóò tún kọlu kẹ̀kẹ́ bọ́lọ́run bá lóun dé ó dé tó bá lóun ò dé kò dé àìdé rẹ̀ nìjáyà tó bá dé tán ìkàyà ni ọba aṣọre kàyàn láyà aṣọre tán wàá tún mọ wo rẹ nú mírọ̀ ah, ti gbọ́ ah. lọ́wọ́ màmá àti àbí bàbá àbáwọn nǹkan míì ti là kọjá mm-hmm. pé ṣé lóòótọ́ ni Hmm. nínú ayé yìí náà ni ohun tó burú jù láyé hmm. ni kí ẹ̀dá jókòó kó sì rora rẹ̀ pin bí ah, sọ ah. lè da fóun mọ́ la bẹ́ẹ̀ ni o ohun tó burú jù láyé nù torí tó bá lóun dé ó dé hmm. ni ìgbà tí ó sì dé kò yé èèyàn ọba ṣe yóò wú fẹ́ ni yóò wú láàkó tó wú tí ò sẹ́ni tó lè mú sí àárọ̀ ni wọ́n ń retí ẹ̀ olóhùn òde ní ìyálẹ̀ta ìyálẹ̀ta ni wọ́n ń retí ẹ̀ olóhùn òde láàjì ó sì dé náà kò sí dẹ́nì kankan bẹ́ẹ̀ ah. ọlọ́run ni kì í ṣe èèyàn àríyànjú fún yín lọ́rọ̀ sọ lójú abínú ẹni àdúró hmm. ti ni nígbà lẹ̀ bá rọ̀ àwa hmm, fẹ̀yìn kan yàn nígbà tilẹ̀ bá ń pò yìí ayé àní kótánkótán hmm. ọlọ́run ní òkú òkú àwa àwa tán àrí ìrí tán àmọ̀mọ̀ tán àpèpè tán àyìnyìn tún yìn àkìkì tún kìbí ah, kan àìkú ni ó ò lè kú àìsá ni ó ò lè sá ó tí ó pinyìnkì ó dípẹ̀tà ó lágbára yóò tún lágbára ọ̀run wọ́n ń pè ní aráyé rọ̀rùn lẹ́ẹ̀kan onílé orí òkè tí ń rẹ́ àfòpin ẹyẹ ìgbìmọ̀ òde ọ̀run ni mò ń kí ọba tó ń jẹ́ ìbínimọ̀ṣẹ̀bẹ̀rù orúkọ rẹ̀ rẹ̀ tó ń jẹ́ èmi ni ló lágbára jù tó fi jẹ́ pé èmi ni má ṣe bẹ̀rù yìí òun ló borí Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ ó rì wọ́n sínú omi ògùn pupa ni ó bá tiwọn jẹ́ tán yányán Ọlọ́run mọ̀ ní omi ọ̀bánirin kíyàwó tán ọ̀bánin lórí ìbànújẹ́ dípò ọba tó ń báyàn lórí ẹkún yóò sì fi testimony jìrọ rẹ̀ fún ni ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye hmm. ó pọ̀ kọjá kíkàtẹ́ rẹ̀ kọjá rírí tán gígùn tí ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ò lópin àìlètúwò ni adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ olùkan tí ń gbénú àwọn ọ̀run òkè látọ́rọ́gun tí ò ti dí aṣáájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀ wọ́n ń pè lẹ́lẹ́ burúkẹ́ tó bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mú sí ọlọ́run ni kì í ṣe èèyàn ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. gbogbo òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the League of High Flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twentieth august twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé olive branch college ìbàdàn tó wà ní plot eleven b akíngbadé street opposite bọ́láìgì international market gbági old ife road ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ olive branch college ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary living spring international international school olive branch college olive branch college. ah what a fruitful ramadan day it's been. You've given it your 100%, and now it's time to give your body refreshment and replenishment with Chavita fruit juice and a great iftar meal. And just before it's time to go to bed, you share glasses of Hollandia yogurt and dates with loved ones. That's how you make this your best Ramadan ever. Ramadan Kareem from Alanda Dairy and Chivita Fruit Juice. Online. bó ṣe ń ṣe lọ́jọ́ ọjọ́sí tó ń ṣe nígbà ni ó ṣì wà síbẹ̀. ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa ṣetán láti dá onípòjìpòyàn lóhùn tó bá lè darapọ̀ pẹ̀lú ọkọ̀ ìgbàgbọ́ rẹ nínú ìjọ Christ Apostolic Church òkè ìdáǹdè ring road zonal headquarters ajé ègbé nílùú Ìbàdàn. lọ́jọ́ tuesday tó ń bọ̀ yìí ni o ọlọ́run ìpè bàbá wa arúgbógun orí òkè ìdáǹdè ṣì wà síbẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fi gbàgbọ́ kan wa ni ìpàdé ìsọtẹ́lẹ̀ tọ́lọ́run pàṣẹ kó máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ tá a pè ní. oníṣègùn gbogbo ọjọ́ tuesday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán. pásítọ̀ ṣògo arúlógún zonal superintendent cac òkè dáǹdè zonal headquarters àjẹgbé ìbàdàn ni ọlọ́run máa lò àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí náà agbára ọlọ́run àlàyé sì ń jó nínú wọn ò ní gbẹ̀yìn níbi ìpàdé yìí ẹ má gbàgbé o bógun bá ti ń ṣẹ́ nìdí ó máa já ogun èṣù ó sì máa wọlẹ̀ àgùndọ̀lọ́mọ zero eight zero three six five seven one six one seven ọlọ́run àwọn bàbá wa ṣì wà síbẹ̀ ìwọ ni kò tọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ ọkàn rẹ. ṣe ti ṣe tán láti fò ti yá. òótọ́ ni pé gidigba òṣìlẹ̀kùn àfẹnibámú kọ́kọ́rọ́ dání láti wá sọ àlá rẹ láti gbé kàwé tàbí ṣiṣẹ́ lórílẹ̀‐èdè amẹ́ríkà canada australia uk àti èyíkéyìí orílẹ̀‐èdè ní europe di òótọ́ kọ́kọ́rọ́ àti ṣílẹ̀kùn ẹ ti wà lárọ̀ọ́wọ́tò rẹ báyìí tí ẹni kò ti darapọ̀ mọ́ you fit fly ká lè bá ọ ṣètò èyíkéyìí orílẹ̀‐èdè tó wù ọ́ nínú fly náà ló sì ń léwájú ticketing flight reservation airport transfer international travel consulting tour package travel insurance tó fi mọ́ ìrìn tẹ̀sìn lọ sí Jerusalemu àti Maka àti Madina àjẹpẹ́ tó bá ń wọ̀ láti gbé tàbí kó kàwé lókè òkun àwa ní sẹpẹ́ fún ọ láti fún ọ ní kọ́kọ́rọ́ àǹfààní yẹn ní you fit fly tètè kàn sọ́fíìsì wa ní Success House seven up road Olúyọ̀lé main estate ring road ńbàdàn tàbí kẹ́ zero eight zero nine three zero zero two zero nine six website www.youfitfly.com pẹ̀lú you fit fly àlá rẹ láti gbé lókè òkun yóò wá sí ìmúṣẹ. <sighs> Ah. What a fruitful Ramadan day it's been. You've given it your 100%, and now it's time to give your body refreshment and replenishment with Chivita fruit juice and a great iftar meal. And just before it's time to go to bed, you share glasses of Hollandia yogurt and dates with loved ones. That's how you make this your best Ramadan ever. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. láìsí àní-àní àwọn lọ́gbọ́n dorí ẹja mú wọn kì í fi iléeṣẹ́ online dynamics ṣeré nídìí ètò ìrìn àjò lọ sókè òkun yálà láti gbé ṣiṣẹ́ tàbí kàwé ṣiṣẹ́ pẹ̀lú ìwọ àti ẹbí rẹ pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè bíi Canada America UK Finland Australia àti Cyprus àǹfààní aláìlẹ́gbẹ́ ti wá ṣí sílẹ̀ fún wọn náà láti sọ àlá rẹ di òtítọ́ nínú ètò ẹ̀dínwó àtìgbàdégbà tí iléeṣẹ́ online dynamics gbé kalẹ̀ láti bá ọ ṣètò visa ticketing pẹ̀lú admission process lọ́nà ìrọ̀rùn láìfanilápòyà you too can take advantage of online dynamics expertise and experience experience by joining our periodic visa, ticketing, and foreign educational package promo today. Our services at Online Dynamics give value for money. Fly with us now and pay later. Ẹ kàn sí wa lájàkẹrin Cocoa House Dùgbẹ́ Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ ọlọ́mọ tó wà ní twenty five Oyedoku street Agọ́wandé Òṣogbo telephone zero eight one zero two seven three eight one four five follow us on social media at Online Dynamics. Ẹ má gbàgbé oògùn tá a fowó ṣe ẹ̀yìn àròní gbé o darapọ̀ mọ́ àwọn lọ́gbọ́n lónìí ní Online Dynamics. Òkè òkè. òkè fọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. All right, we need to slow down a bit. bó la ṣe fẹ́ ṣe báyìí. ṣe ajẹ́ ká sáré ajẹ́ sáré pé ẹjẹ́ ká mú márùn léèsì nìkan léèsì márùn òkè léèsì nìkan oh, mm. zero eight zero three two three two ten five nine lójú òkú tó wọ zero eight zero seven seven seven seven one zero five nine. ó ti tán ó ti tán méjì jáde ẹja fìjejì ọ̀hún. ẹja kó léèsì jáde. Mm. hello. hello. hello. orúkọ yín. ẹ ra o. ẹ pẹ̀lẹ́. ẹ ra. hello. hello. hello? hello. hello. hello. ẹ̀ka ẹ̀ka sọ o babatunde damilọla láti wo ni. láti wo. bẹ́ẹ̀ ni sà. Ah. ẹ wá gba ilé ìsọ̀pá márùn-ún. ok sà. april five. ọ̀lànìkẹ́ wa o wa. ọ̀lànìkẹ́ wa anytime látọ̀lá lọ. ok sà anytime. hello. hello orúkọ yín wọlé tí ń pè. ọlálẹ́yẹ àfọlábí. ọláníran. ọlálẹ́yẹ àfọlábí. ọlálẹ́yẹ àfọlábí. láti. láti láti mọ̀lẹ́tẹ́. ọ̀ya ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá márùn tó bá dọ̀la. alábí kamilu ni láti ayégọ́lẹ̀ yọ. kí lẹ pé. alábí kamilu láti ayégọ́lẹ̀ yọ. alábí kamilu láti ayégọ́lẹ̀ yọ léèsì ọ̀pá márùn tó jiná dénú ó ń dóde FM lọ́la. hello. hello. ṣé o ti pé mélòó ló kù okùn méjì okùn méjì. hello. hello. ẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. orúkọ yín o. fatima babalọla fatima babalọla láti yemẹtu. fatima babalọla láti yemẹtu ẹ máa bọ̀ léèsì ọ̀pá márùn-ún dúró dè apex fabric ló ní ká fún yín léèsì ọ̀hún. hello. ẹkúndayọ̀ bí gbẹ́lẹ́ ń sọ̀rọ̀. kílẹ̀ pé ẹyí rédíò yín lẹ̀ fi ń gbọ́ wa. ẹkúndayọ̀ bí ń pé ló ń sọ̀rọ̀. ẹkúndayọ̀ bí ń pé. Mm. láti láti òkè àdó. láti òkè àdó léèsì ọ̀pá márùn-ún lẹ ní lọ́wọ́ wa apex fabric ló ní wá fún yín. all right ẹ ṣe gan. láròndó. yẹ́dájì apá kò lọ lọ́hùn-ún o hmm? ìgbà tí mo gbọ́ ni mo fara ta ní ilé ìyàwó mi ó ní ọkọ mi àyè mọ́ lọ mo ní màá lọ mọ́ lọ mo ní màá lọ ìgbà tí mo dé ìdí odò ní mọ̀lété lẹ́mi ọlọ́run sọ̀kan sí ó ní kọ̀dọ̀ máa wà àwọn pípù yẹn o pé wọ́n fi wọ́n polongo fresh pé kán má yí kúrò níbẹ̀ ni o hmm. bẹ́ẹ̀ ni. mọ́là ni wo fi lọ àbí. ní ìwọ̀n fi wá. wàláyé lọ́nà tó ní wàláyé ìgbà tí mo kọ́kọ́ gọ́ ní ìgbà tí mo ti gọ́ nílé. Hmm. káyì mo ti bínú bò mo ti múra mo ti di hamara ọ̀gá. mo di hamara. mo ti di hamara. káyì ìyàwó mi wá kọ́ mi padà ìyàwó ẹ ló pe ẹ ìyàwó ẹ kọ pé mi báyìí ó ní mùmú bọ tiẹ lọ́wọ́. bó ṣe pè mí báyìí hmm. mo bá ní kí n ṣe sùúrù o àyẹ̀fọ́lẹ̀ bó ṣe wà yẹn ó má tẹ̀ kíkẹ́ yìí sì ni o ikú <laughs> bó ṣe wà yẹn má fàtọ́ yẹn o hmm. ayéfẹ́lẹ́ gẹ̀tọ́ bá rí wọn tún lè fún wa lọ́wọ́. Ah. <laughs> tí o bá jẹ́ kó ìyàwó mi tó kàn padà ọ̀gá mo fẹ́ bínú wa o. Hmm. ìyàwó ẹ ló ní kó padà. olókèmí olókìkí fi èdè mu orúkọ fiyè. ó ní kí n fiyè dé mú. imú kọ́ fiyè nú ni wọ́n máa ń sọ. ọ̀gá olóṣòbẹ̀ ó ní kí wọ́n bọ̀ nílẹ̀ kí wọ́n bọ̀ nílẹ̀ ilé lẹ̀ bá ebo ilé ni. ó ní ilé lẹ̀ bá sí ní ẹ̀kọ́. ilé làbọ̀ ìsinmi oko. wọ́n láì bọ́sẹ̀ ní kí wọ́n bọ̀ nílẹ̀ ilé lẹ̀ bá sí ní ewo lẹ̀ bá ìsinmi oko. ara òwe tó kà fún mi nìyẹn. ìyàwó ẹ ló pa òwe yẹn. yes ó ní kí n fiyè dé mú. ọmọ Katsina ni ìyàwó tiẹ̀ ni. òjìlẹ̀ ọmọ Yorùbá ni. ìwọ ńkọ́. ọmọ Yorùbá gangan ni. ìwọ náà. Ah, ah, ọmọ ìkọ́tì ni ìwọ mi wojú ọ̀gá mi wojú mi wojú bàbá tíjà ọmọ èpo ti ní. ebi kábíyèsí tó wàjà níwọ àti ẹ tán. bẹ́ẹ̀ni ní ìdílé ìyá mi ni. kábíyèsí tó wà mẹ́ni sí nǹkan. tó wà ní sí tó bá tún wọ tó bá tún wọ lọ wọ bọ bàbá yìí tó ń wọ yìí o súnmọ́ mi gan o. bàbá tó kábíyèsí tuntun yìí. tó jẹsẹ jẹ náà ó ti kó wo bí má bọ̀ nílé orí olè òní sùta o orí olè tó wọ́n kẹ́kiri. orí olè rè o ò lè sùta. bíòbí òbí bọ́mi sọ fún ayébẹ́lẹ́ kó sẹ́ńdí àkànnà ọbẹ̀ tí bíbá yìí. Ah, o fẹ́ ta lọ rẹ. no ah, torí àwọn nǹkan tó ń kó lọ yẹn wà ẹ̀tẹ́tìfù gan. wọ́n fẹ́. a ní láti ẹ̀ẹ̀pẹ̀ ó ní ìdí ẹ̀ẹ̀pẹ̀ lọ́wọ́ ta wà yìí tẹ ìwọ náà ti di ọmọ tó ti fi sùn. ṣebí àkáǹtì nàmbà ló bẹ̀rẹ̀ pẹ̀lú eight ó dà kó ti sẹ́lẹ̀ sí mi lórí whatsapp tó o bá mọ tiẹ̀ pé tiẹ̀ ló ń fò mọ tiẹ̀ lórí. ọ̀rẹ́ ọya dìde kọ bọta ẹnìkan wá gbére fún wa ṣẹ́gun ẹnìkan gbére fún wa <laughs> ó san ó ti sanwó eré yẹn eh. ó wá ní mr ayefẹlẹ eh, mr ayefẹlẹ ṣe ti rówó yẹn mo ní mi ì tí ì rí ah ó ní mo ti sanwó eh, ẹ ẹ check account ó wá kalára ó wá ó kàn ó kàn ó kàn send gbogbo details transaction yẹn ó kàn send ẹ̀ sí mi ni. tó fi mọ́ tó fi mọ́ balance tó fi mọ́ balance ẹ̀ ń bá rí four hundred and sixty something million ní balance tó kù lákàntì ẹ̀. ẹ ní wo nǹkan kan four hundred and sixty kìíní kan million sixty four àbí nǹkan million bó ṣe send ẹ̀ sí mi tán ó ní ṣé mo rí nǹkan tó ń send sí mo ní bẹ́ẹ̀ ni ó ní jọ kí n send sí n padà <laughs> mo ní dádì mo sẹ́lẹ̀ sí mo ti rí o ti wà lórí fóònù mi ọ̀rẹ́ bi <laughs> jọ ṣàfọwọ́dẹ jọ ṣàfọwọ́dẹ padà sí mi kókò dẹ kúkú fọwọ́dẹ. ọlọ́run ó ṣàánú wa lílẹ̀ yìí. mo kúkú fọwọ́dẹ padà sí wọn ṣùgbọ́n balance yẹn ń bẹ lọ́wọ́ mi ń bẹ lọ́wọ́ mi. èmi mo sọ fẹ́ nani kí wá ṣe mc mo wá mo fa mo fi invitation ẹ sí o máa gòkè bọ̀ máa gòkè bọ̀ má sì gòkè lọ. Ah! owó ń bẹ láyé yìí kọ́lọ́run ó ṣàánú àwa náà ló bá ń ṣí ló bá wọ́n kàn síbi kan ni yáa. owó náà tó síbẹ̀. látòkè délẹ̀. wọlọ́n. o ní pressman mo ní yes pressman. off record mo ní yes sir. òrora owó sì bẹ̀rẹ̀ sí ní mú mi èyí ló sọ pé o fẹ́ gbà fẹ́ mc yẹn náà mo ní sọ pé ìbàdàn. àwọn kan wà tó jẹ́ pé wọ́n gbẹ́lẹ̀ fún owó ni. mo ní ìbàdàn. ẹ rò pé sọ́kàwé ni wọ́n tiẹ̀ tún ní wọ́n fi síbẹ̀ torí kówó má bàa bu Ah, wọ́n gbẹ́ ilẹ̀ èló lẹ fẹ́ ná láyé ẹ wo iye àwọn tán ṣáná ní ẹ wo iye àwọn tán wá ìrànlọ́wọ́ ẹ wo iye àwọn tó jẹ́ pé wọ́n ń jìyà ẹ wo iye àwọn tí ò ró jẹjẹ ẹ wo iye àwọn tí ò ráṣọ wọ̀ ṣé yẹn ló ń sọ ní. ẹ wo iye àwọn tí ò rí lé gbé. two hundred thousand barrel ni àgbá epo tá à ń pèsè lójúmọ́ kan ní nàìjíríà tí wọ́n sọ pé a pèsè lójúmọ́ kan three thousand ẹ fi máa ń jíṣẹ́ ìyókù àwọn ọmọ mi ti wọ́n ti gbé trabayé wọ́n ti gbé lọ. wọ́n ti gbé lọ ìlú àwọn kọ́lú. <laughs> wọ́n ti gbé lọ wọ́n sì wọ́n sì sọ pé NNPC ní àwọn tí ń ṣe òwò ká fọ́ epo ká jí epo gbé wọ́n èé ṣe tálákà o hmm. torí kì í ṣòwò kékeré ni wọ́n fi ń ṣe. bọ́ńkìrì ló ń sọ̀hún. bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wọ́n ṣe é mọ̀ wọ́n. mi tí mo wá ń bẹ lọ́hùn mo ra fóònù tẹ́ pé bí ẹ̀mẹ́fà ni ìyẹn tó sanwó fóònù. ṣé wàá rìn tó burú jù ni pé ṣé orí àwọn tó lówó lẹ́tùmọ̀ fìgbàjú gba fóònù lọ́wọ́ àwọn tó lówó lọ́wọ́ yẹn olè hmm. olè lọ síbẹ̀. láyéláyé torí pé security tó ń gáìdì wọn. nígbà tó lè gan òfẹ́ kú lẹ́sẹ̀kẹsẹ̀. <laughs> ọlọ́jà ló. ṣùgbọ́n ẹni tí ó jẹ́ pé orí hmm. òru orí òjẹ ẹnu òjẹ ìní ń hmm. bá ká ìní àwọn ará bíi tún dà láàmú laptop tí wọ́n kó ń tó ó dọwọ́ ọlọ́run ó dọwọ́ ọlọ́run aago mẹ́fà múra àti lọ lù alálejò àǹtí òdòdó ẹ̀yẹ. Rose súnmọ́ bí. kí láti máa ṣayé yìí sí o. Rose ngbà wo ló fẹ́ gbó ngbà wo ló fẹ́ dákẹ́. àǹtí Rose mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín òdòdó ẹ̀yẹ ni múvì tó gbé yín jáde bọ̀dá Fọlá Fòṣùdó tí wọ́n ṣe ọkọ yín òdòdó ẹ̀yẹ ṣe lóò nǹkan ta lẹ gbá létí ẹ gbá ẹ̀dẹ̀ kan létí Délé Odùlé ṣe ẹ gbá bọ̀dá yẹn létí lóòótọ́ ni àbí. kì í ṣe fẹ́ẹ̀ tí o mo gbá létí for real ni o. ẹ gbá Délé Odùlé létí. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ gbàgbé Ah, n tí mo bá eh, ẹ sórí. jáde ẹjọ tí mo lè dábọ̀ tí yẹn padà fún ọ báyìí. Ah, èmi ló wàá da padà fún kí n tèmi pòdúsà ló máa lọ bá èmi wọn rán èmi kémi ṣe bẹ́ẹ̀ ni. Ah, ọwọ́ tí iná wá yá o àǹtí Rose. tá a bá ṣe bẹ́ẹ̀ lọ́dún náà láwọn àmì eh. má lórúkọ dì sí i ṣe rí ibi tí mo gbádùn jù nínú fíìmù yẹn òdòdó ẹyẹ òdòdó ẹyẹ mm. tí mo gbádùn jù tí mo fi láìkí Rose gan ti bàbá kànràn kọ́ tí mo láìkì jù mm. nígbà tó tó wò pé kí ni kò ń ṣe tó wá gbé ọtí tó yó tó wá so tó ẹ eh, yóò gidi o. mi yóò gidi o. ó wà tí kò ń yó yẹn ó wà tí kò ń yó yẹn ó wù gidi gan. ó wù mí ó wà tí ẹ ó wà tí ẹ bí. Ah. tani role model yín nínú ká ṣe mú sinimá gan. ah ìyá rainbow. màmá rainbow. no wonder tó o fi fẹ́ gbó. <laughs> torí ìyá yẹn náà gbòtì ìyá rẹ̀ ń bọ̀ náà wá bí njó ni ìyá gbòtì ó ti ṣì strong jọmọ fifty. bẹ́ẹ̀ni o màmá wa bẹ́ẹ̀ o màmá dẹ̀ fẹ́ pé eighty báyìí. bẹ́ẹ̀ni imagine ah. so rose ìgbà yẹn náà ò change sí rose ìgbà yẹn. wọ́n kàn ti wọ́n kàn ti bomi sára gidi ọbẹ̀ ti ọbẹ̀ ti sọ. tó bá jọ pé ó jọbẹ̀. Mm. ó jọbẹ̀ ó jọbẹ̀ ah. ó jọbẹ̀ ni. àmọ́ ojú yín yẹn ò kúrò ń bẹ̀. Mm. ǹjẹ́ ẹ ti láwọn ọmọ tẹ̀ ń kọ́ tí ó jẹ́ pé ẹ fẹ́ fọ̀nà yìí lé lọ́wọ́. Ah. àbí ká béèrè pé iṣẹ́ ẹ ti nínú àwọn ọmọ yín ǹjẹ́ a rí lára àwọn ọmọ tẹ́ ẹ bí tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ tẹ́ ń ṣe. bẹ́ẹ̀ni ọmọ mi obìnrin ó nífẹ̀ẹ́ síṣẹ́ tí mò ń ṣe. ṣóun náà ti act báyìí. kò tí màá àtò ó lóun fẹ́ lọ ṣe tòun ní Hollywood ni. Oh, Hollywood fẹ́ mu láti ibi táwọn ti kò fẹ́ báyìí ṣe ní Nàìjíríà. Eh, kò fẹ́ ṣe èyí táwọn ń ṣe ní ah. Hollywood ni. Oh, ibẹ̀ yẹn lówó wà ibẹ̀ yẹn owó wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n sanwó dáadáa kò dàbí tiwa yìí. wọ́n tẹ̀ ní ìfẹ́ làwa fi ń ṣe. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní hmm. eh, eh, colleague to colleague lẹ máa ń fi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ṣe. Ah, ó ti dowó báyìí o. wọ́n ní tí irú Rose bá fẹ́ ya fíìmù sí i àwọn colleagues sí i wọn á wọn á support yín hmm, wọn á rally round yín. olóòkú ti mọ tíyàn fowó ṣe ń sìn wọn á rally round ò dàbí hmm. kò dàbí kíyàn ṣe lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ni so ká yẹ kó gba for instance ó yẹ kó gba hundred ó lè mú eighty wá hmm. ṣe mọ̀ pé n tó dín tí ò bá dẹ̀ rí eighty yẹn gbà ó lè má ṣe róòlù yẹn dáadáa kò ni kò tiẹ̀ ní wá ni wàá máa retí a máa fún ẹ ní excuse ni ó lè lóun wà lóko òbí kan ó lè lóun há síbì kan mọ́tò òun bàjẹ́ ó lè lóun wà lórí ọ̀kadà so gbogbo àti mọ́tò road station gbọ́ orí ọ̀kadà. àgbàyà ni wọ́n ń jẹ mọ́ àgbàyà. tábà wá ríru èèyàn báyìí tó yọjú sí wa ní Fresh FM a jẹ́ pé ó ti nídìí ó ti ní ìdí pàtàkì kan tá a fi rí torí mi ò retí Rose òdòdó ẹ̀yẹ lórí program mm, rọlẹ̀ so mm. definitely a ní ìdí tẹ́ fi wá sí fresh air. abẹ́ eh, eh, wá kí wá fún abẹ́ wá kí wá ti tàwọn tí wọ́n wá jàgbá ni. ẹ rárá rárá àti kí n lórí fóònù mo ti kí n lórí <laughs> fóònù fún yẹn iṣẹ́ iṣẹ́ ni mo bá débí ẹ adúpẹ́ fọlọ́run wípé ojú tó ń tajà náà ni a jẹ́ ẹ eh, mo lórúkọ ọlọ́run mo jẹ́ kan nínú àwọn brand ambassador fún royal great tí wọ́n ń ta túwó so mo wá polongo túwó ni. túwó. ah túwó ni o. túwó lẹ ṣe torí ẹ wá. torí ẹ ah ó tó bẹ́ẹ̀ owó là ń sọ yìí ó tó bẹ́ẹ̀. so ẹ̀yin ni ambassador àwọn onítúwó. bẹ́ẹ̀ ni royal queen èmi ni ambassador àwọn onítúwó royal grace. túwó kan náà túwó kan náà tá a ti wá pákéjì ẹ̀ tó wá fáìn dáadáa. lọ́nà lọ́nà ìgbàlódé. ẹ̀nà pákéjì yẹn sókè káwọn náà lọ́nà ìgbàlódé láì ṣe wàhálà. bíi mélòó lẹ máa rí fún mi. Ah. ẹ lórúkọ mi gẹ́gẹ́ bíi ambassador màá fún yín ní márùn-ún ah. lórúkọ àwọn kọ́ńpìnì àá tún fún yín ní márùn-ún sí i ètò bá ẹ fún àwọn èèyàn lórí programu yín. a fún àwọn èèyàn lórí ẹ wọ́n dẹ́ ìmọ̀ ìwé jẹ túwó ni. <laughs> ẹjọ ọbẹ̀ wo ló lọ pẹ̀lú ẹ. ọbẹ̀ wo ló kò sí ọbẹ̀ tẹ́ lè fi jẹ ah. tó bá jẹ àpọ̀n ni tó bá jẹ ẹ̀fọ́ ni tó bá jẹ ẹ̀gúsí èmi tiẹ̀ gbádùn ẹ̀ pẹ̀lú ẹ̀gúsí mo jẹ láàárọ̀ yìí. tó bá lọ jẹ àpọ̀n tó ní ẹja gbígbẹ kíká nú. sọmọ ah. káwọn yẹn ti fẹ́ sínú. Ah. ẹ ṣe rí nínú àwẹ̀ yìí tó ìdá o tó ló eh. fẹ́lẹ́ tó bá ti hmm. jẹ́ bàjẹ́ mọ̀ pé tó ti ń gbàwẹ̀ látàárọ̀ tó bá kọ́kọ́ jẹ́ bàjẹ́ bá ṣinú tán tó ti jẹ èso tó kàn mú tó kò jẹ ni. ara rẹ̀ ó padà sípò kí lẹ pe orúkọ ẹ̀ royal great tuwo. tuwo náà lẹ pè é bẹ́ẹ̀ni royal great taba dọjà taba fẹ́ rà. taba ti ní ti royal great ni. taba mm. ti ní ti royal great kódà òun là kọ́kọ́ tó jẹ́ package tuwo. ló dàbí iyán yìí. bẹ́ẹ̀ni fẹ́lẹ́fẹ́lẹ́ lórí. nbí ayé fẹ́lẹ́. <laughs> ṣe ń gbọ́. tuwo royal great tuwo ṣé kò sí wọ́n ṣé kò wọ́n. kò wọ́n o bó ṣe wà í páàkì yìí ó máa feed èèyàn mẹ́fà àdẹ́ńtà ah, ní six hundred and fifty naira ṣe rí pé kò wọ́n. ẹdúró ẹdúró ẹdúró èèyàn mẹ́fà ni ó jẹ léyìí. bẹ́ẹ̀ ni tẹ́bà ah. ah, ó máa ń wù tẹ́bà ti rò báyìí ó máa wù èèyàn mẹ́fà lè jẹ́ bó ṣe six hundred and fifty. six hundred and fifty naira. bẹ́ẹ̀ ilé iṣẹ́ tí wọ́n ti ń pèsè rẹ̀ wọn ò ra ni wọ́n rà. bó o lè wọ́n ṣe wá rere mbẹ́. wọ́n fẹ́ kó níyàn lára ni wọ́n dẹ̀ fẹ́ kó kárí gbogbo agbeni ni. bẹ́ẹ̀ni tá bá dé agbeni. ẹ ẹ ṣe wá jẹ́ kí àwọn alágbàtà àdúgbò kí wọ́n kàn gbà kàn gbà á ṣé màá torí pé mo fẹ́ jẹ very good. àwọn wa distributors àwọn alágbàtà so tó bá wà nírú challenge nísìnyí kì í ṣe àwọn supermarket nǹkan ó yẹ kó ti mọ̀ wá nbẹ. bẹ́ẹ̀ni a fẹ́ káwọn distributor wa bá wa dòwò pọ̀. kán wá bá yín kó kán wá máa rà lọ́dọ̀ yín kán wá máa rà kán máa gbé káàkiri. ẹni ń tà tẹ níwájú ilé tó bá. tó bá fẹ́ rà bẹ́ẹ̀ ni kò sí iye tá a lè ta nbo ni nbo ni ọ́fíìsì ti ń gan nbo ti ń po nbo ti ń ṣe gan. à ń ṣe ní Ogun State ní Abẹ́òkúta ibẹ̀ la ti ń ṣe. so Nigeria lẹ ti ń ṣe kínní. Ah, ah, tuwo Nàìjíríà la ti ń ṣe Áfíríkà ni àkànṣe kò rẹwà lójú ni Nàìjíríà ń bí la ti ń ṣe. ọ́fíìsì hmm. wa ni Agbenide wà ní abẹ́ dáńsẹ̀ eh, orílóníṣe microfinance ní Agbeni ibẹ̀ lẹ ti máa rí wa ń bẹ̀ tó pọ̀ ń bẹ̀. àwọn tó bá fẹ́ jẹ́ alágbàtà yín báwo ni ṣe rìn ṣọ́fíìsì ṣe lọ́fíìsì tí wọ́n á wá sí àbí tẹlifóònù nọ́mbà wo ni wọ́n eh, lè pèsè. ẹ bá wa pe tẹlifóònù nọ́mbà yẹn síta sa. Hmm. zero nine zero eight two two two two two three one. Ah, ẹ tó mú o tutu méjì lẹ́kùn tutu lẹ́ ń pè tutu lẹ́ ń pè. two two two two two three one. Eh, eh, ẹ tẹ tutu pẹ̀lẹ́ ẹ kan ẹ wá fọlọra pẹ bí ẹ má pè bí àtẹ ẹ pè tutu. zero nine zero eight mm-hmm. two two two two two náà lẹ ṣe pé two two mẹ́ta two <laughs> three one gbogbo two yẹn jẹ́ márùn. ẹ fi yorùbá pé kínní yìí. àbí. bẹ́ẹ̀ni ó yá. òdo ẹ̀sán òdo ẹ̀jọ èjì èjì èjì èjì èjì ẹ̀ta àti ọ̀kan. bí ìgbà tẹ̀ ń pe kejì kejì kejì orúkọ tí yín sà orúkọ mi ni abdulganiu adébáyọ̀ omipidan. àá jẹ́ pé n tẹ́ fi ń sinú rèé. omipidan ẹ̀ ń tẹ́ ń fi dán ti yín parẹ́. <laughs> oúnjẹ mélòó ló ń jáde nínú iléeṣẹ́ yín. ṣé túwó yìí nìkan náà la kọ́kọ́. a ti kọ́kọ́ ṣe ègbórí. ègbó ẹ̀yin lẹ wá polówó àwa lọ lẹ́gbò. mo ti rántí àǹtí. ṣé ègbó yẹn ṣì wà. ó wà eh, àǹtí elégbò rè. túwó lẹ gbé wá lọ́tẹ̀ yìí. bẹ́ẹ̀ni. ok. ègbó ṣì wà ṣùgbọ́n a fẹ́ lọ tún pò torí hmm. pé àwọn èèyàn sọ wípé ó máa ń pẹ́ kó tó jiná àdẹ̀fẹ́ kó pẹ́ àwa lọ wò pókè ẹ tún lọ wá ẹ lọ ṣe ìṣàtúnṣe lórí ẹ̀ làwa ní òkè wá ìtàn fi ń tutù ẹja tún gbé e, túwó síta fún wọn láti máa jẹ kó má dàbí pé àwọn rí nǹkan tán wọn máa jẹ. túwó yìí tí ó bá bàyẹn lẹ̀ lọ́wọ́ elébi á tóbi wákàtí mélòó kó tó jiná. kó tó lè rí ro. àbí twenty minutes. yes ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá yes ló máa fi rò ó ìṣẹ́jú márùn-ún àkọ́kọ́ ó gbómi kaná à ń ṣètò ẹ̀ ìṣẹ́jú márùn-ún kejì ó ti máa jiná. wọ́n sọ bẹ́ẹ̀ torí àwọn ìsọ̀ o ti yẹyin tí wọ́n fi togún bí wọn wọ́n lè mú un dúró fún twenty minutes náà kí. ìṣẹ́jú mẹ́wàá ni ó ti jiná ó ti jiná ó ti jiná dáadáa. bọ̀dẹ̀ kéèyàn ti jẹ́ kọ́bẹ̀ gbígbóná wà ńlẹ̀. kọ́bẹ̀ ti wà ńlẹ̀. ẹnìkan ti ẹ sọ ní ìsìn wọn ní ẹ̀gúsí ló lọ jù pẹ̀lú ẹ̀. àlóhùn ni mo jẹ láàárọ̀ yìí tuwo àtẹ̀gúsí. kẹ́hìn wá lẹ́jà kíkà àwọn haúsá it i like it. sẹ́rí mẹ́wàá tẹ́lẹ̀ fẹ́ fún mi yẹn kí n tó kúrò nínú studio mi mm. àwọn ọmọ tẹ́ ń wò yìí kò ní wọ́n wọ́n lè jẹ́ mú túwò yìí ẹ jẹ́ kí n mọ iye tí. ok màá fún yín ní forty. ẹ ẹ náà tọ́kì ẹ ṣe tọ́kì ni ẹ náà tọ́kì bẹ́ẹ̀ ni torí mo mọ̀ pé gbogbo wọn máa níyàwó ńlé. Ah, kò jẹ́ ìsí kò sì sẹ́yìn tó lè kò sẹ́yìn tó. Ah, ah. ṣẹ́gun òun <laughs> kò kò kìlọ̀ wọ́n ya bọ́tò kí ibùsí kìlọ̀ sí. <laughs> ẹwà èdè tán káwọ́ ẹ̀ mọ́. ẹ má ah. fún túwo tiwa lálẹ́ àwọn ìyàwó yìí ni kẹ́ bá mi fún. ṣé ẹ ti gbọ́ báyìí ẹwà èdè ilé ni kò mú túwo yìí lọ o mọ́ ìyàwó ẹ̀ ń gbọ́ ìyàwó ẹ̀ ń gbọ́ wọ́n lè kúrò lé ìyàwó ah, ah. ọwọ́ ẹ̀ wọ́n kàn bá ọwọ́ ẹ̀ ní orí orí. Hmm. <laughs> ọ́fíìsì yẹn ṣe máa júwèé lẹ́ẹ̀kan sí ká tó máa lọ ọ́fíìsì wa wà ní abẹ́ orílóṣe microfinance nínú. orílóníṣe orílóníṣe microfinance. microfinance ní agbeni. lágbeni so àwọn tó bá fẹ́ ṣe alágbàtún tó fẹ́ alágbàtà alágbàtà wọ́n pe nọ́mbà wa tàbí kan wá sórí lóníṣe tàbí kan wá sórí lóníṣe. àwọn tó bá fẹ́ ṣe alágbàtà kan pe nọ́mbà wa ètò tá a wà báyìí ni àkọ́kọ́ introduce product yìí sínú ọjà ni káwọn yẹn kọ́kọ́ mọ̀ kán lọ dán wò nínú ilé kán lọ dán wò tọwọ ló sì bí ìyá ọkẹ ok ẹ kọ́ fẹ́ ìtújú ìbùsùn nínú ìyá. ẹ ṣeun torí mọ̀ pé sáyé. rose òdòdó yaba ń da ọkọ jẹ. ọdún yẹn o ojú ọlọ́kùn lébọ̀ wá pààyàn lè sàmú lu ọlọ́kàn kọ́dínétọ̀ kejì ara kejì prọfẹ̀tà sikaya ọ̀làdèjì csc general evangelist wọ́dùwà pastor s ọ̀làdélé csc president wọ́dùwà general superintendent fún ìjọ csc pastor eo ọ̀dẹ́jọ́bí pẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi yẹmi adéọlá tẹ̀mítọ́pẹ́ àrẹ̀mú olùdarí praise. ìlàjà akíkúndé ọlọ́run sọ bẹ́ẹ̀. wákàtí wákàtí nínú àdúrà yóò máa jò. látọjọ́ wednesday thirteen ní friday fifteen april. bẹ́ẹ̀ la yóò sì tún wà. láti rí ọlọ́run nínú ayé àwọn wòlíì rẹ̀. babalọla memorial international miracle congress. ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣunra ó ti pàdé. Bóyá tí wọ́n là ń jẹ tó ń ṣara.